والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيت سواد كذا لا يكون مبا الله يه نريه من القرآن على الله eléyìí tá à ń bá lọ ní Suratul Isra àyà kejìdínlógún lọ síwájú ọlọ́run lè dáa sọ pé a'udhu billahi minash shaitanir rajim man kana yuridu al-'ajilata 'ajjalna lahu fiha ma nasha'u liman nuridu ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا اللهم بارك وفي مما هو آيائي وتسجيك قم بيننا وأنت جيك إلي لسان ولا وان ó sì wà nínú wa àwọn ẹni tó jẹ́ pé ọ̀run làwọn ń lépa ó sì wà wa àwọn ẹni tó yẹ kí wọ́n fẹ́ dáadáa nínú méjèèjì ẹni tó burú jù tọrọ rẹ̀ tó dàrú jù nínú wa iná làwọn ẹni tó jẹ́ pé wọn ò ní nǹkan àfojúsùn méjì tọ̀tayọ ilé ayé yìí ọlọ́run fi ń yé wa nínú àyà yìí wípé kìí ṣe gbogbo ẹni tó bá gbé ilé ayé ní wá iná ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló máa ń fi tí ń bá ń wá nínú ilé ayé náà lé lọ́wọ́ tó bá gbélé ayé wọ́n ń gbìyànjú àti lé ilé ayé ló fojúsùn pọ̀ fẹ́ kó jọ kò sí nǹkan méjì tí ìwọ ń wá láti ní ju ayé yìí lọ lọ́mọ ìpè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ntó bá wù ló lè fún ọ nínú ilé ayé tó wà ìsì dandan kápẹ́ gbogbo ntó fojú sí. Si gbogbo ń tọ́ ọfẹ na náwó mú gbogbo ń tí ó ń tà yẹrinyẹrin lójú rẹ tó wù ọ́ kí wọn náà nìkan tó nírú ẹ̀ dandan ọba tó ti kó lánìyàn pípọ̀ fẹ́ rí dada lọ́rùn ayé tó bá ló fún nínú fi hàn nípa àwọn àyà tí wọ́n máa tọ́ka síbi ọba pé ayé lèèyàn bá ń wá fún láyè kọ̀ọ̀kan ní nípìn nínú ọ̀run ni àyà ìtún là pé bẹ́ẹ̀ ni ọlọ́run fún láyè àmọ́ ẹni tí ó bá wù ọlọ́run láti fún kìí ṣe pé gbogbo àfojúsùn ti àmì ọ̀bọ̀ sí torí ẹ̀ ọlọ́run bá sọ pé man kana yuridu al-ajila ẹnikẹ́ni tó bá jẹ́ pé nítorí òun wá tọ́gbà lérò láti rí òun náà ní ilé ayé akánjú tètè tán má ní lọ́wọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá pẹ̀lú ayé ní àlàájílẹ̀ nítorí pé kì í pẹ́ tí fi pòórá tán má yàn ilé ayé kì bẹ lọ títí láéláé lọ́wọ́ ẹni tó bá ní ìgbà míì a máa tán mẹ́ni tó bá ní lọ́wọ́ tó wọ́n ti tí ì tàn ìgbà míì ẹni tó lọ́n fún ní támálẹ̀ ayé lọ́wọ́ tí nǹkan tó ní ọ̀sẹ̀ kù lẹ́yìn tiẹ̀ torí ẹ̀ akánjú tètè pòórá mẹ́ni lọ́wọ́ ọ̀nà nílẹ̀ ayé yìí tí ọba pòórá mọ́ ọ lọ́wọ́ ìwọ kánjú tètè pòórá mọ́ lọ́wọ́ tí nǹkan tó wá yẹ ó wá jẹ́ pé àwọn ní nǹkan àfojúsùn méjì jù lọ́nà nígbà tó ṣe pé kò síbi tá à ń kó lọ yọ ọ wá ní lọ bẹ́ẹ̀ sì ni lílọ rẹ̀ á máa yára ọlọ́run tó wá sọ pé àjẹ́lìnà lọ́hùn fi há màánà ṣẹ́ olùmọ̀nùrì tó bá jẹ́ pé ilé ayé tètè pòórá tá ní lọ́wọ́. ni wọ́n bá ń wá àwa náà kánjú fún ọ ní tó bá wù wá fẹ́ni tá a bá tún fẹ́ nínú ẹ̀yìn tẹ̀ ń jọ ń wálé ayé subhanallah èyí túmọ̀ sí pé ó ṣíṣe ọjọ́ jẹ́ pé èèyàn tún ní àfojúsùn páyé ló ń wá kó òun tiẹ̀ má rí nǹkan kan nítorí pọ́lọ́ ẹlẹ́dàá wa kò gbèrò láti fún ní nǹkan kan nínú àwọn ẹni tí wọ́n àtàwọn tẹ̀jọ́ ń wálé ayé ọlọ́run ọba yóò kánjú fún ẹni tó bá fẹ́ nínú yín lóhun tó bá fẹ́ nínú nǹkan tí máa kánjú tètè tápò ramani lọ́wọ́ ni ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ń kọ́ ẹ rí wọn bá èyí tó lọ fẹ́ fún yín nínú tó wù láti fún yín ẹ wá múra ẹmúra alẹ de ìyá ńlá eléyìí tó jẹyìn láti ọjọ́ ńlá láti bẹ̀rẹ̀ ọjọ́ ńlá títí gbére kése láéláé ọlọ́ni thumma ja'alna lahu jahannam lẹ́yìn rẹ̀ iná jahannam aláwọ̀ àfìsè o nítorí pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ pélé ayé ló ń bá fojú sùn iná ní bá ń wá wọ́n yìí láyè wọ́n yìí lásìkò láti mú tọ́lọ́wọ́n bá gbọ́ wọ́n yìí tiẹ̀ ṣiṣẹ́ sánà báwo ni ó ti dáa fáwọn táwọn bá kó lé ayé yìí táwọn kú. ok ẹni tí ò ráyè tí ò sí nínú àjẹ́ńdà rẹ̀ tí kí mo fẹ́ ṣiṣẹ́ dé nǹkan tí màá padà lọ bá tó náà ni ó wá rí nǹkan tí ó fi rọ́nà lọ nígbà tó bá débi táwọn ò kò lè ṣèṣe ọlọ́ni kò ní kún kankan fún wọn máa wọn torí pé àwọn náà ṣiṣẹ́ lẹ́dà al-qiyam tó bá di lọ́la al-qiyam thumma ja'alna lahu jahannam jahannama láwa ṣe fún un inú jahannama láfiṣe yaslaha madhmuman madahura yóò wọ jahannama yìí madhmuma lẹ́ni àbùkù. ẹni tá a fẹnu gbẹnu ẹ̀tẹ́ lù ẹni ebú mẹdẹẹhúrọ lẹni tá a gbé dínà tó di yẹpẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà na, ò sí tí ọwọ jahannam tí ò ní dẹni àbò tí ò ní dẹni ebú ẹ rí i pé wọ́n máa sọ fún gbogbo ẹni tí wọ́n bá ń kó sínú náà jahannama pé alam ya'tikum rusulun minkum yaqussuna alaykum liqa'a yawmikum hadha táwọn aránṣẹ́ Ọlọ́run kò tí wàá bá yín wọ́n ń ròyìn ìpàdé ọjọ́ òní fún yín bí. kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir qalu bala. قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير ìbéèrè tí wọ́n ṣe lọ́dọ̀ wọn ìbéèrè àbùkù ni wọ́n ti dẹni ebú wọ́n ti di ẹni tí àábẹnu ẹtẹlù kí ló ṣe yín ìyọ yẹyìn ebe ẹni tí ó kìlọ̀ fún yín kẹ́ ẹ má bàa dẹni ìyá tí wàá bá yín àbí ọ̀wá bá yín gbogbo wa ní nǹkan àwíjàre tá a fẹ́ sọ nítorí pé nílẹ̀ ayé ń bì kálukú ń wòpọ̀ ń gbọ́n kálukú sì ń wòpọ̀ ń sọ ọmọ ọ̀dọ́ ẹnìkan tó bá sì wò ló lè ṣe òun ní freedom wọ́n máa ń pè láyè sí ní freedom of religion freedom of expression ó lè ṣẹ̀sìn tó bá wọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ó jáde látọ̀dọ̀ United Nations wípé kí wọ́n fún àwọn èèyàn ní freedom of religion kí wọ́n sì fún wọn ní freedom of expression tó lè sọ tó bá wẹ̀ tí ọmọ kọ́ àwọn ènìyàn ṣe àwọn òfin yẹn àwọn gangan fúnra ara wọn wọ́n kùnà láti lò nítorí pé ẹni tí ń ṣe òfin ẹ fáwọn èèyàn lómìnira kọ́nsẹ̀tì tó bá wù wọ́n kò sí lọ́dọ̀ tiwọn náà ipe àyè lè gba àyàn láti ṣẹ̀sìn míì tó yàtọ̀ sí táwọn náà bá ń ṣe ẹ sọ pé freedom of religion tó bá yẹ pé ọmọlẹ́yìn Paul bá ní ẹ̀sìn táwọn ṣe kò ní wù wọn láéláé wọn rí i pé àwọn kan ṣe Allahu Akbar kí ẹ bọ́lá wọn sọ pé walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum yahudi àti nasara ò ní yọnu sí ọ láéláé títí tí wọn ò fi dání tí ń tẹ̀lé ìlànà wọn. بيناني ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم pípọ̀ nínú àwọn tá a fún ní tíra ni ló wù pé káwọn yí yín padà lẹ́yìn tẹ́ ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ kẹ́ kúkú di kèfèrí. waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ó wù wọn lẹ́yìn náà di kèfèrí gẹ́gẹ́ báwọn náà ti jẹ́ kèfèrí kẹ́ lè bá àjọ dọ́gba. bẹ́ẹ̀ náà ni wọ́n rí títí so wọ́n lè máa kọ nǹkan kan sí orí ìwé lórúkọ pàǹdọ̀tì ìwé so ṣùgbọ́n kú múmú lò ó kú múmú lò ẹ̀yìn rí lọ́pọ̀lọpọ̀ àwọn kẹfìrí yẹn tó máa fa mùsùlùmí nítorí ẹ̀sìn wọn arábìnrin kan náà lọ́wọ́ bá wọn ṣe democracy tí I think House of Rep lamẹ́ríkà ìpìlẹ̀ rẹ̀ wá jẹ́ ọmọ Somalia so amẹ́yẹgbà iná ni àwọn olórí Amẹ́ríkà wọ́n máa fi obìnrin yẹn ṣe yẹ̀yẹ́ tí wọ́n máa dá yẹ̀yẹ́ rẹ̀ sílẹ̀ torí kọ́ bá jẹ́ mùsùlùmá tí ń borí kọ́ bá jẹ́ mùsùlùmá tí ò fẹ̀sìn Islam sílẹ̀ lẹ́yìn ìgbà tó ti dọ́mọ Amẹ́ríkà tó sì tún ti láǹfààní láti di ọ̀kan nínú àwọn pálámẹ́ǹtì wọn. so ẹ̀yin sọ pé freedom of religion kí ló dé tó fi jẹ́ tó wù yín ni kẹ́ christianize gbogbo ilé ayé ẹ̀ ń sì náwó lé lórí ẹ̀ ń sì torí rẹ̀ ń dọ́pọ̀lọpọ̀ ìjà sílẹ̀ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè láàrin ọmọ orílẹ̀-èdè síra wọn lójú ọ̀nà pé ńgbà tí àwọn áwọ̀ ìtẹ̀jẹ̀sílẹ̀ tó bá ń ṣẹlẹ̀ táwọn èèyàn rẹ̀ dọ̀fí lórí oròrò yóò rọrùn fẹ́yìn láti wọlé wá tan ẹ̀sìn tí ẹlẹ́ǹtàkà tọrọ òfin láti tàkà láàrin torí ẹ̀ á rí i pé Islam kò sáàyè fún wípé kí mùsùlùmí kọ́mọ wa lọ́gbọ́n pé àwọn èèyàn lè tẹ̀sìn tó bá wù wọ́n nítorí pé a ti mọ̀ pé inna ad al islam ẹ̀sìn. lọ́dọ̀ allah rabbil alamin ọ̀nà ní islam ọ̀nà tó sọ nínú àyà mi pé waman yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan míì tó fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam ọlọ́run ọba ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa bẹ nínú àwọn tí ó tó bá di lọ́la gbẹ̀ndà al torí ẹ̀ ìnáwó ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló ti pa wá láṣẹ ká máa pèpè lọ sí dẹ́sì islam. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله بطل جايكي كين يتوتي مسلمي أنا مبالي داوا وقوالا سي كافي تلاس مني كوفي دي مسلمي را ṣùgbọ́n ẹni tó bá ti di mùsùlùmí ó gbọ́dọ̀ mójútó ìsìláàmù rẹ̀ mo di mùsùlùmí ṣe ìsìláàmù náà kò sáàyè fún eléyìí là ń pè ní àrídà ẹni tó bá ti ṣe rídà ó ní ìdájọ́ ilé tẹ́sí islam tó fi lélẹ̀ wípé kí wọ́n lò lé lórí ó náà ní kí wọ́n pa gẹ́gẹ́ sọ wá nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma sanabi sallallahu alayhi wa sallam tó ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti lóhùn ṣe islam mọ́ ẹ̀ pa ó sì jẹ́ àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ lẹ́yìn tí Imam Bukhari tó gbé jáde torí ẹ̀ akramakumullah ẹ rí i pé ìgbà tí wọ́n bá ti wá pè yàn sẹ́sìn Islam tí yàn bá ti kọ̀ láti ṣe wọ́n pè ọtí dáadáa ṣíṣe lẹ́yìn tí wọ́n ti jẹ́ mùsùlùmí kí ni dáadáa ṣíṣe kọ́ ọmọ sojúṣe rẹ nínú Islam kọ́ ọmọ fi Islam kọ́ ọmọ fa àwọn ojúṣe rẹ kọ́ ọmọ fi ráre kọ́ ọmọ fi wọ́lẹ̀ nítorí pé mùsùlùmí ò lè jẹ́ mùsùlùmí àfi tí bá ń sojúṣe rẹ̀ nínú islam káfíìrì fetí pàlàbà rẹ̀ ó ní kàn fún sílẹ̀ after all ó ní freedom of religion that is one of the fundamental rights of people in this world fundamental human rights. tọ́ sẹ́mi pé tí kálukú ń pariwo ohun mùsùlùmí náà ń kọ́. ìwọ tó jẹ́ kórúkọ lásán ló fi ń jẹ́ mùsùlùmí wọ́n ti ń là yọ látàyè ń bi pé ìṣe mùsùlùmí nítorí pé nínú Islam orúkọ lásán kò dá orúkọ lásán kò gbé la kúrò níbi iná àfi kò sojú ṣe wa amilus salihat lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ń ọba gbọ́ tán tó ṣe dáadáa nítorí pé ìgbàgbọ́ tí iṣẹ́ ìgbàgbọ́ ọba tẹ̀lé iṣẹ́ ìgbàgbọ́ lásán kò gbéni débi kankan tí ìgbàgbọ́ ọba pẹ̀lú ẹ̀. oníkàlùkù ẹlòmíì gbọ́ olóhùn lè ṣe islam láyéláyé ó tún tàka sórí ẹni tí ń pera rẹ̀ ní mùsùlùmí ó ní ìwọ̀nba tó ń bá lè ṣe lòun ó ṣe ẹnìkan ò lè mọ̀ ní tipátipá àti pípọ́pá gan kílẹ̀ ń pè ń súnà òun ò lè tẹ̀lé ń tí yẹn bá wá padà parí ilé ayé rẹ̀ sí nǹkan tí ọfà iná jahannama fún kò tí ó wọ iná jahannama èyí yòówó lè jẹ́ sábàbí tó gbéyàwó ọbẹ̀ tí ò ní jẹ́ ní àbọ̀ ẹnìkan sí tí ó wọ jahannama lẹ́ni àpọ́nlé nítorí pé lè yà ni ìyín wọlé ìyà lẹ́ni àpọ́nlé ọgbà ẹ̀wọ̀n nílé ayé. kò sí bó tilẹ̀ jábì ọlọ́lá tó tó dájọ́ ẹ̀wọ̀n fún tó wàá wọ ẹ̀wọ̀n tàpọ́lé tàpọ́lé kò sí náà ní tàbùkù tàbùkù iná ní wọn máa wọ ẹ̀wọ̀n kí wọ́n lẹ́wọ̀n jámọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n jámọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ eléyìí kó lè yé wa ni àmọ́ tó ti yẹ kó yé torí kò ẹni àbùkù mẹdẹẹhìwòrọ ẹni tó agbẹjìnà agbẹjìnà sí kí Ọlọ́run ó wá di èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ni nǹkan àwọ jahannam wọn á tún gbé mú kékeré àwa kò síbi tá a wọ láyé ẹni ńlá náà la wà ẹni ńlá bá nínú náà nínú náà láyọ mọtò fi há wọlé yàtọ̀ tó ní kú tó ní sẹ́yìn ọlọ́run á ní wọn man arada al-akhirata wa sa'a laha sa'yah ẹnikẹ́ni tó bá jẹ́ ike ọ̀run ìní ìwọ bá fojú sùn ó fẹ́ wà lìjẹ́nà ó fẹ́ wọná ó fẹ́ wà rí ìkẹ́ ó rí ìgẹ̀ ó rí ìdùnnú ó pàdé dáadáa. ilé ìtọ́lọ́ wọn bá tí ó fi sí àwọn ẹrú rẹ̀ lálẹ́jẹ̀nà nínú hadith al-Qudsi a'dadtu li'ibadi fil janna ma lè 'aynun ra'at wala udhunun sami'at wala khatara 'ala qalbi bashar nǹkan tí mo pèsè kalẹ̀ dé àwọn ẹrú mi nínú àlùjẹ́nà ó náà ní àwọn nǹkan tó dáa tó dáa tó dáa tó dáa tó dáa tójú kan ríro ẹ̀rí etí kan ọ̀gbọ́n nípa dáadáa bẹ́ẹ̀ rí kọ́dà kò rúwúyẹ́ ní igbá ìyá nìkan rí ọlọ́run ile mọ́ sí àlìjáná ilé ìwọ̀ wa ṣàánú wa àánú rẹ̀ là ń tọrọ ẹnikẹ́ni tó bá jẹ́ pé ilé àlùkìyàmà àlìjáná lọ́ba gbogbo ń tọ́ ọma ṣe ọmọ ké e sára ọmọ ń gbìyànjú láti jẹ́ kí àníyàn ni mo fẹ́ ṣe yìí ọ jẹ́ ẹ̀sìn tí mo ṣe mi má jẹ́ ọ jẹ́ àṣehàn lásán èmi ò sàṣe hàn èmi ò ṣe kárí mi níṣẹ ni mò ń ṣẹ̀sìn tèmi fún ìwọ Ọlọ́run èsì fẹkẹ nìkan kan nípìn bẹ́ẹ̀ wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu-d-din nítorí pé la ibadata biduni al-ikhlas gbogbo ẹ̀sìn tí yàn bá ṣe tí ò bá sí ìsàfọ̀ máa ń bẹ èèyàn tí ì sílọ̀ èèyàn tí ì sílọ̀ gbogbo alálẹ̀ dàníyàn ṣùgbọ́n èèyàn mélòó nínú wa ní ìkíláàsì wà pẹ̀lú rẹ̀ nínú àníyàn tó ṣe nígbà ní ìsìn mo dàníyàn wípé mo fẹ́ ṣe sùyàmù Ramadan oníkálukú wa ló ń dàníyàn bẹ́ẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n èèyàn mélòó nínú wa ló wá wà nínú ọkàn rẹ̀ ìgbà tó sọ wípé ta'abbudan lillahi ta'ala sínú ẹ̀mí rẹ̀ ló sì jẹ́ pé lillahi ta'ala náà ló fẹ́ ṣe sùyàmù la sum'atan ó ṣe ntori àwọn èèyàn tí ti tí wọ́n yàn ó ṣe nítorí àwọn ẹni tó rí ọ tí wọ́n ara bando fún ọ oníkàlùkù kó kíyè sára náà ni gbogbo níta máa ń ṣe nínú ilé ayé tá à ń ṣe nítorí ọlọ́hun àbá ń ṣe naa nǹkan mi nítorí pọ̀pọ̀lọpọ̀ náà ló wà nínú wa tí wọ́n máa ṣiṣẹ́ rí tí wọ́n máa ṣiṣẹ́ dáadáa tí wọ́n máa ṣiṣẹ́ rí tí máa ṣiṣẹ́ dáadáa gan ni wọ́n máa fẹsẹ̀ wọn dáwó bóòlù ó ti máa fẹsẹ̀ dáwó ńgbà táni àárẹ̀ ọba dá tí ò jẹ́ torọ ọlọ́ọ̀ni gbogbo nǹkan tó ń sè ó ń ṣe nítorí káwọn èèyàn lè rí ọ kó lè bá gbósùbà fún ọ má gbàgbé fáwọn èèyàn yìí wọn ò rí ọ wọn ò sì ní sẹlá ìyàn wọn ò ní sẹlá ìkansára tí ọ wọn gbósùbà ara bàǹdù fún ọ ṣùgbọ́n àwọn ò lálẹ́ jẹ́ nà kankan tọ́ wàá padà ríwọ̀ lọ́wọ́ wọn látàrí pé àwọn náà kan sára sí ọ lórí iṣẹ́ tó ṣe wọn ò sì níná kan tí wọ́n fi ọ́ sí tí wọ́n bá tiẹ̀ rí i pé iṣẹ́ tó ṣe òtún bá ń tẹ́ lásán ni kí wọ́n á ló dé tó fi jẹ́ pé torí tiwọn iná ló sì máa ṣiṣẹ́ tó ń ṣe torí tiwọn ló sì máa pa ń tọ̀ ń pa tìtì wọn ò wọ́ tẹ̀ èèyàn ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ káwa máa gbé ní tí ká máa lọ gbé bá torí ẹ̀ ومن أراد الآخرة أنسك لا نية عبادة قلبية nínú ìjọsìn tá à ń fọkàn ṣe nìyẹn kí ni tó gbà lérò pẹ̀lú sẹ́rẹ̀ yìí o lè parọ́ fún yàn o lè parọ́ fọlọ̀ ẹ̀rí jálómi tí wọ́n máa sọ pé ah wàláhì mo ṣe ń torí ọlọ́run ah mi ṣe ń torí èèyàn ah mi ṣe ń torí kíní Allahu a'lamu bima fi dhamiri ọlọ́run ló máa ti bẹnu gbáyà nínú ọkàn rẹ̀ o lè gbé pamọ́ sáwà àmọ́ ò lè gbé pamọ́ sọ́lọ̀ torí ẹ̀ iná lọ́kàn nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn akéwì lárúbáwá ló sọ yìí pé wala taktumanna Allaha ma fi nufusikum liyakhfa wa mahma yuktami Allahu ya'lam ó lè lè gbé ní bẹ nínú ọkàn yín ẹ̀mí yín ẹ̀ lè gbé pamọ́ fún Allah ẹ̀ tó gbé pamọ́ ẹ̀ tó dasọ̀ bò ẹ̀ gbé blanketi ẹ̀ dàbò. gbogbo bá ti lè wù kọ́ pamọ́ tó séèyàn ọlọ́run mà sùrẹ́ ló ti jẹ́ pé ọlọ́run ń lọ́ ọlọ́mọ ti gbá gbáyà wa wallahu alimun bidhati sudur ọlọ́ni yukhfuna fi anfusihim ma la ní laka يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدورهم وليمحص ما في قلوبهم والله عليم بذات الصدور ọlọ́run أني وما máa وما ẹ wọ́n نجو سنو sọ وما قرأ يكي o لورا لكو سيري o àti ń ta gbé pamọ́ àti ń ta gbé hàn ìbọn náà lọ́mọ tí mẹ́nu gbá àyà kálukú wa ìyẹn lè parọ́ wọ́n pé tó máa ti ń sọ̀rọ̀ ọlọ́run kó máa sunkún kó máa tètè káì onípa ọlọ́run ó ń bẹ̀rù ọlọ́run ó sì jáde mùnáfíkì àti ìnì sọ àwọn èèyàn tó ń ṣe dírámà fún yẹn wọn lálẹ́ ọlọ́run ọba ti rí ìran rí ọ gbogbo tó wà nígbà yà rẹ lọ́lọ́run kó tó ṣe gan ọlọ́run ti mọ̀ yàrá lẹ́mu máa lẹ́mu yẹ alẹ́ òkà nà kẹ́yìfẹ́ ọlọ́run máa ń tí ò tí ì ṣẹlẹ̀ pé pé àtúbọ̀ bá ṣẹlẹ̀ báwo ni o tù ní tí ò ní ṣẹlẹ̀ sẹ́ ọlọ́run mà torí akramakumullah wa man arada al-akhirah ẹnikẹ́ni tó wá jẹ́ pé ọ̀run ló ń wá al-qiyamah ni wọ́n lé àlìjáná ló wù ọ́ láti wọ̀ ó ní í ṣe pẹ̀lú àníyàn èèyàn mẹ́ta mẹ́rin márùn wọ́n lè ṣe sọ̀lẹ́ ṣé gbogbo wọn náà ló ṣe sọ̀lẹ́ àti fún Allah ó ń bẹ nínú ẹni tó ti sọ̀rẹ́ nítorí pé ó fẹ́ yọnu la bàbá rẹ̀ ń dà láàmú ó nínú ẹni tó fẹ́ ti sọ̀rẹ́ nítorí pé ìjọba ń yọ wọn lẹ́nu ó mú wọn tó ti pèpè ara dé kátìtì ìjọba mú wa ọ̀hún ànínú wa ẹni torí kí ìyàwó torí ìyàwó ti sọ pé kì í ṣe tẹ́lẹ̀ òun sì ń lẹ́yìn ìgbà tá ti bá wọn dá sí yìí níjọ́ tó ń bá tún ti rí pé kò ṣe sọ láti mú ti pàtì òun ọmọ lọ ọparí nu bẹ́ẹ̀ náà ló ti yẹ kọjá lábẹ́ òfin Ọlọ́run nítorí pé ọkùnrin tí ìbá ti ṣe sọlá kìí ṣe mùsùlùmí obìnrin tí èso sọlẹ òun ní èso mùsùlùmá ó sì ń bẹ nu wọn ẹni tí ń ṣe sọlẹ torí káwọn èèyàn lè bá a rí wọn lè máa yín wípé ọ baqiyatu sàhábà pé àṣẹkùbà àwọn sàhábì hmm, Allah ó mú mi rántí ìròyìn tá a kà nípa sọ̀lẹ́tù Abu Hurairah nípa sọ̀lẹ́tù Ibn Mas'ud ẹ̀hìn tó ń fẹ́ sọfẹ́ rí nu ọfẹ́ gbà lọ́wọ́ yín ẹ sì fún sàtífíkẹ́tì ọ̀nbẹ nínú wa ẹni tó ń sọ pé ṣe sọ̀lẹ́tù tiẹ̀ lè là torí Allah ayyu dhalika lillah man salla lillah fa salatuhu lillah tààlẹ́ ni tí sọ̀lẹ́tù rẹ̀ jẹ́ ti ti sọ̀lẹ́tù torí Allah gẹ́gẹ́ bí wọ́n ti sọ bá nàbì sallallahu alaihi wasallam pé èèyàn lè jagun hamiyyati asabiyyati torí kọ́ bẹ́ẹ̀ dáàbò bò ẹ̀yà ìran ìjọ àwọn èèyàn rẹ̀ àwọn àwọn ará rẹ̀ torí ẹ̀ ló ti lọ jagun èèyàn sì lè jagun shaja'atan láti fi hàn pápín lo èèyàn sì lè jagun torí ń fẹ́ kí wọ́n gbósùbà fún un ayyudhalika fi sabilillah èwo nínú àwọn ẹni tó jagun tó jagun tó jagun yìí lásọpọ̀ jagun fi sabilillah torí kọ́lọ̀ ń pàkíyèsí wa wípé wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum kẹ́ máa jagun sójú ọ̀nà ọlọ́n pẹ̀lú dúkìá àtẹ̀mí àwọn eléyìí ti mẹ́mí wọn jáde wọ́n wá jà wọ́n ń jà àwọn kèfèrí lógun lẹ́yìn wa ànábì sallallahu alaihi wa sallam ṣé gbogbo àwọn ẹni tá a kà kalẹ̀ yìí pẹ̀lú àníyàn kálukú táwọn náà ń jagun fi sàbílì láì nìyẹn anábìnrin lá màá ń kọ́ àtàlẹ́ litakuna kalimatu Allahi hiya al-ulya fa huwa fi sabilillah ẹni tí bá ń jagun kí ó lè bá a jẹ pé gbólóhùn Ọlọ́run ló lékè òní jagun tó rọlọ torí ẹ ma kullu mustadiratin bayda kìí ṣe gbogbo níta bá ti rí torí rogodo oná lẹ́yìn àwọn dẹ́mọ wọn pọ̀ sẹ́gbẹ́ wọn ní kìí ṣe sọ́lá àti wọn ṣe sọ́lá kọ̀ yàtọ̀ sí sẹ́ni tí ń gbára gbóná oṣooṣù yà mú aláwa yìí gbogbo ayé ń ṣe tèmi ti jẹ́ hajj ẹjẹ́ mi náà bá wọn lọ káyọ̀nù la wọn àti gbogbo ẹ̀ ikhlasa nítorí Allah ẹsìn mà tó gbogbo ẹsìn tá a bá ṣe tí ò bá jẹ torí ti Allah àní ládàmbẹ bí aláìsí náà ni tonti pé sẹríà tọ̀sọ́pá tuntun sí wọ́n ti bàjẹ́ ti bàjẹ́ náà bí ẹnìkan ti kárí mi tọ́wọ́ ní sọ̀lá tó dóhùn rẹ̀ ètò asálámà ṣé yóò tún ṣe ni kò ní tún ṣe ọlọ́run ọ̀bẹ ní dóhùn méjì lónìí ẹ̀yọ̀ kan náà lọ́bẹ̀ ti ṣe yóò dànù máa retí ìṣirò máa retí ìdájọ́ tó sílẹ̀ ìbáyé wa waman arada al-akhirata ẹnikẹ́ni tó bá jẹ́ pé al-qiyama ló ń bá ń fẹ́ alìjẹ́nà ló tí ń wá wasa'a laha sa'yaha tó sì ṣiṣẹ́ tọ́ ń ti ń wá. ó ṣiṣẹ́ tọ́tọ́ sí ní tí ń wá tọ́ ní tí ń wá kìí kan ṣe pé ń ṣe ńbárì ńbárà láì jẹ́ pé ó gbìyànjú láti débi tí ó ti rí kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá rà wọ́n kà jókòó tẹ́tẹ́rẹ́ sójú kan náà ní ńbárì ńbárà wọ́n gbé wá bọ́ lórí bẹ́ẹ̀dì ni wàtàcàlàhà sàcàyàhà tó sì ṣiṣẹ́ tọ́ àti rí tí ń ó ń sin lọ ó ń tẹ̀lé tọ́lọ́ ó sì ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí kò sọ́nà téèyàn kan fi wà lẹ́jẹ̀nà biduni mutaba'ati rasuli sallallahu alayhi wa alihi wa sallam awalan al-ikhlas taniyan al-mutaba'a ọgbọ́dọ̀ jẹ́ pé torí Allah ló ti ń ṣe nǹkan tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì ọgbọ́dọ̀ rí kọ́ ń tẹ̀lé torí gbogbo ẹ̀sìn tá a bá tún ṣe tọ́ta kò lànà ànábì á ṣe èèyàn kan gbára gbóná lásán ọ̀sẹ̀ exercise ni kò nítumà torí ẹ̀ ni ẹ máa rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi ń yé wa nínú alukur'an pé ayọ̀ lẹ́yìn náà amúnú ọ̀tí ọ̀lá ọ̀tí ọ̀rọ̀sù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀tẹ̀lé tọ́lọ́ ẹ̀tẹ̀lé dànàbì ọlọ́run tó ní máa ń yẹ tẹ̀ ọ̀rọ̀sù la ọ̀kadà àtọ́ ọ̀lọ́ ẹnikẹ́ni tó wá ti tẹ̀lé sọ̀rọ̀ nínú àyà mi wà ń tòtè ìrúhù jẹjẹdù tẹbà tẹlẹ tà nàbì ẹ mànà tẹbà tẹlẹ nàbì ẹ mànà torí ẹ ẹni tó bá fẹ́ sórí ire yọ tẹlẹ nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ló túmọ̀ sí pé ó ń ṣiṣẹ́ tọ àti rí ní tó fojú sùn gba ojú ọ̀nà tí ìyẹn á máa ṣiṣẹ́ wà kánà màá sọ pé ńlọ gbọ́wọ́kọ́wọ́ pé bóyá mo di tìjàníyà mo di kàdíríyà àbí mo di rìfàáyà àbí mo di bàdàwíyà lọ́nà tó ṣe é pé àwọn iṣẹ́ òwùtọ̀rí kọ̀tọ́ gbọ́wọ́ lọ́dọ̀ wọn àwọn ti tàn án dànù wọ́n fi yọ ọ pé tọ́ ọ bá ti gbọ́wọ́ fọkànbalẹ̀ má mi kà ọ wà lìjánà náà ni torí àwọn làwọn sànà gbogbo bó ti wà lìjánà tó bá jọ gbẹndàkúyàmù tiẹ̀ kàn ní pé o gbọ́dọ̀ tún mú ṣéwù mí ní ṣéwù mà o sì gbọ́dọ̀ gbọ́wọ́ mi mà ṣéwù yìí ó ti di ojúṣe tiẹ̀ kó rí pò ń gbé ọ wà lìjánà kódà kó ṣe pé yóò gbé ọgbọ́n náà fàyàwọ́ àbọ̀nà fàyàwọ́ wò lójú kí ṣéwù ọ sọ fún wa pé tó bá jọ́gbìn nàìjíríà gbogbo yín pátálẹ́ ti dérú wọ́n wàá lọ yín mi bájẹ́ ẹ ti ṣe máa lọ àgbàdo mi tó ń bá wá wà lìjánà tán torí pé àlìjánà tó ń ti dájú wọn wà pọ̀ yìí nínú àlùjánnà abẹ́ ìrìnrìn bá ìrìn tí ó gbé ẹ̀yìn rondórondó tí ó gbé yín mi yóò wà lọ pọ̀ yín ṣé ó rò pé bóyá ilé ayé nìkan ni scanning machine wà <laughs> tí wọ́n ti rí pé wọ́n kó yàn án lóye lọ́la gbẹ̀dẹ̀ òkèèyà mà kí alẹ́ fẹ́ fún ọ̀wọ́ ìwọ wọ́n gán ọmọ rẹ̀. ọwọ́ alọ́ lọ àwọn kan mi bíi dérú ìtumọ̀ sáfi fi dérú sàpèjúwe ń bẹ̀ ní ká ọmọlẹ́yìn òun lè pọ̀ bí èèyàn bá lọ ẹgbẹ̀rún dérú mi èèyàn á ti mọ̀ fún ńlọ kankan mi ókè ńgbà tó bá wá bì wọ́n tó pọ̀ wọ́n tó ìgbà náà làwọn ó tún á dé èèyàn padà ó yẹ kó wọ́n wù wọ́n wù wọ́n á from zero point wọ́n mọ̀ á dàgbà sùn a'udhu billahi minash shaitani rajim kìí sì ṣe pé èèyàn sọ pé mo fẹ́ wà lìjánà ní àlọ́ máa tẹ̀ láwọn ẹni tó ti ṣìnà àwọn ẹni tí ò ríran ti ń pera àwọn ẹlẹ́ni tó ríran àwọn ẹni tó ti ṣìnà sọnù ti ń sọ pé àwọn wà lórí ìmàlẹ̀ wọ́n ti pọ̀ jọjọ nínú ilé ayé wa ẹ rí èèyàn mélòó ló ń tẹ̀lé súnà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wà lórí ìsìn èèyàn mélòó ni tọ́lọ́ ń jọ lójú lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń tẹ̀lé ti ṣe pọ́ọ̀n torí ẹni tó fẹ́ wà lìjánà wọ́n sàá onígbẹ̀yìn níbi àtúnṣe ojúṣe rẹ nínú Islam gbogbo ń tọ́ba sì ń ṣe òní gbàgbé láti máa tẹ̀lé lánàá nábì tiwa muhammadun sallallahu alayhi wa alihi wa sallam fi kulli saghirin wa kabir nínú gbogbo nǹkan kéékèèké ni àbí ní ńláńlá. tọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni tọ́ba ti ṣe bẹ́ẹ̀ wa huwa mu'min kọ́ndíṣàn mi tún kọjá mu'min káfíìrì. òun náà wọn bá wa ṣe sòyà gbà tó so Ramadan adé wọn yọ wọn mọ́sálásí òun náà ṣe sọlawatu òun náà tún yọ ọ̀rọ̀ apálá wàárín alálàájì ó tún lọ sí hajj àmọ́ wígbólò fi di mùsùlùmí náà ó sì kù díẹ̀ ó sì kù akú fún nítorí pé ó di mùsùlùmí gbogbo mùsùlùmí. àìkò wí gbólóhùn tí yẹn fi di mùsùlùmí kò gbàgbọ́ irú gbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní eléyìí kò fún ọ láǹfààní àti jàǹfààní gbogbo ń tó olóòṣe àṣedànù lásán ni wa huwa mu'min kó sì jẹ́ mùmí ní ọ́pàtàkì yàtọ̀ sáwọn ẹni tó ti da lóru papọ̀ mọ́sápà ẹlẹ́nfàlẹ̀ jẹ́nà gbogbo òru gbogbo òru nàwa fi lónìí wa tahajjud àwọn náfìlà ni àtàwọn sọ̀làwátì tá a máa jí láti mú wá lóru gbogbo ọ̀sán ṣìyà ẹ fi ń kẹnuró fún Allah ni wàlákin ẹ ti mẹ́bọ mẹ́sìn ẹ ṣe mú mi ní nítorí pé ẹbọ ẹ ń ṣe àìsí mà kò sí bẹ́bọ sí lè kéré tó lẹ́gbẹ̀ẹ́ ìmánì ibà ìmánì jẹ́ni yóò tún wá hu tégbòtégbò yóò tiẹ̀ dàbí ìgbà tí ò sí ń bẹ̀rẹ̀ níjọ́ kan. orí ìdí eléyìí ẹni tó fẹ́ wà lẹ́jánà yóò jìnnà sí gbogbo ṣirkiyat wàlkùfìrìyat wàlbídà gbogbo àwọn nǹkan tó sọ ní dọ̀sẹ́bọ àti sí àwọn ọ̀sẹ́bọ gbogbo nǹkan tó sọ ní di àti wà àti sí àwọn kèfèrí gbogbo ntọ́ sọ ni di aládàádáálẹ̀ nídìí ẹ̀sìn àti gbèsè àwọn aládàádáálẹ̀ wọ́n á dènà sí gbogbo ẹ̀ nítorí pé a lè sọ wípé ìwọ ọ̀nsánà fún àlùjánnà tó o fojú sùn gba ojú ọ̀nà téèyàn á máa gbà wá nígbà tí ṣìrìkìyàt kòfìrìyàt bìdìrìyàt ọ̀bá mọ́kòmbẹ̀. àwọn ìṣẹ́bọ̀sọ́lọ̀ wà nù sèse rẹ̀ àwọn kòfìrìyàt wà nù sèse rẹ̀ àwọn nǹkan tó jọ máa dáadáa lẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ ọ sánà àti wàlìjẹ́nà wọ́n hu mọ́mìn yọ jẹ́ mọ́mìn ní gidi tí èsì tẹ̀tẹ̀ jẹ́ yọ jẹ́ ni tí atọ́kan rẹ̀ ni àti ahọ́n rẹ̀ ni àti oríkèé rẹ̀ ni kò sí kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ó takora wọn nípa ìmánì gẹ́gẹ́ bí mọ̀ pé ìmánì lọ́dọ̀ ahlus sunnah wal jamaa náà ni i'tiqadun. بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية انت الذي سكر تام بقولي اها تام فراسي سيتو كي وانا سيسي ايماني ايماني اما لكم nígbà tí yẹn bá ń tẹ̀lé ti Allah a máa dínkù nígbà فأولئك كان سعيهم مشكورا أو إليه ناني سيما توانسي ìyànjú wọn tí wọn gbà yóò jẹ ti Ọlọ́run ọba tí ó dúpẹ́ fún wọn lórí ẹ Ọlọ́run á máa dúpẹ́ tẹrú tẹrú bá ṣe dáadáa torí ẹ ló ṣe jẹ pé nínú orúkọ Ọlọ́run ni ẹṣẹkù ọba tí máa dúpẹ́ fún ẹrú ẹ lórí ntẹrú bá ṣe tọdà. torí ẹ̀ fa'ulaika kana sa'yuhum mashkura àwọn eléyìí ní ìyànjú wọn iṣẹ́ wọn ní ọjọ́ ìta dùpẹ́ fún wọn lórí ẹ̀ kullan numiddu ha'ula'i wa ha'ula'i min 'ata'i rabbik وما كان عطاء ربك محظورا ọlọ́ni àti ìkíní kejì àwọn ẹni tá a kà sílẹ̀ ẹni tí ń wáyé àti ẹni tí ń wá àlùkìyàmà ẹ rí i pé ìkíní kejì wọn òun náà ni ẹni tó ṣe wípé à ń fún nínú àwọn ọrẹ wa gbogbo wọn là ń ta lọ́rẹ ata ẹni tí ń wáyé lọ́rẹ pẹ̀lú ilé ayé tí ń wá atẹni tí ń wá alùpùpù lọ́rẹ̀ pẹ̀lú alùpùpù tí ń wá ẹ rí i pé ẹni tí ń wáyé ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn ó ní man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nurid ẹnu bá pé ilé ayé akántó tètè sápò rámánì lọ́ba fojú sí. Si àwa náà kánjú fún ẹni tí a kánjú fún nínú ilé ayé tí ń fẹ́ ohun tó bá wù wá àmọ́ fẹ́ni tó bá wù wá nínú ẹni tó ṣe fún òun àti ẹ̀ wọ́n jọ ń wáyé ṣùgbọ́n ẹ wá àwùgbà tó lọ́n fẹ́ sọ nípa al-qiyamah ó ní wa man arada al-akhirah wa sa'a laha sa'yaha wa huwa mu'min fa ula'ika kana sa'yuhum mashkura ẹnikẹ́ni tó wá pé àlùjáná ló ń wá tó sì jẹ́ pé ó gbìyànjú fún àti rí àlùjáná náà ní ìyànjú tọ́tọ́ sírú rẹ̀ tó sì jẹ́ mùmínì ọlọ́ni iṣẹ́ àwọn eléyìí yóò tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá pé àlìjánà ló ń bá ń wá àwọn eléyìí ò ní mọ̀fù gbogbo wọn pátá tí wọ́n bá sàti ṣe àwọn conditions ọlọ́run ẹlẹ́dàá wa yóò fún wọn lálìjánà náà ìgbà tó jẹ́ pé kò rọrùn fún gbogbo èèyàn láti rí bẹ́ẹ̀ ètò pọ̀jù nínú àwọn èèyàn ayé ni wọ́n wá ayé la wá jẹ́ ẹ̀ ìnìnagijẹ wọn ayé láti àtó sọrun iná àlàdà pé wọn ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí wọn ọ̀rọ̀ àlùjáná rí kò jẹ́ kí wọ́n máa làkàkà pé làwọn ń fẹ́ ìgbà tó ti páyé lásán wọ́n rí ayé ni wọ́n mà òní wọ́n tẹ̀bàtì lọ́rùn òní wọ́n ń fẹ́ ọlọ́run tó wá ní kìí ṣe gbogbo yín ẹ̀yin tẹ̀ ń wáyé láàfún láyé irú ntẹ ẹlẹ́nfẹ́ nú ẹ̀ ẹni tó bá wù wá la lè fún yàtọ̀ sẹ́ni tí máa ń wá àlẹ́jánà tó sì gbìyànjú ọ̀nà tí yẹn lè fi rà àlẹ́jánà gbogbo bó ti ṣe ń wá tó ṣe ń gbàyànjú rẹ̀ ó tún jẹ́ mú mi ní ọlọ́láwọ̀ eléyìí iṣẹ́ wọn tó bá ṣe o lọ́dẹ bá dúpẹ́ fún wọn lórí ẹ̀ àwọn onímọ̀fó láéláé ẹ̀yà àjáwá náà kíyèsára ọlọ́ni kullan numiddu haula'i wa haula'i min ata'i rabbik ìkíni kejì wọn àtẹni tí ń wáyé àtẹni tí ń wá àlùjẹ́nà là ń fún ní gbogbo nǹkan tí kálukú ń tọrọ tí kálukú sì ń tọrọ tá ń fún wa ń bẹ nínú ẹ̀bùn ọlọ́run tí máa fi ta àwọn ẹrú rẹ̀ lọ́rẹ̀ẹ́. wa ma kana 'ata'a. ربك محذورا ẹ̀bùn ọlọ́run ọrẹ ọlọ́run kìí ṣe nǹkan tẹ́nìkan lè dínà rẹ̀ máyà láti rí torí tí ọlọ́run tí ó bá gùnyàn lẹ́bùn tí ó bá tàyàn lọ́rẹ kò sẹ́nìkan tó lè dín ní lọ́nà láti rí bóyá ayé náà lọ ń wá ọlọ́run ti wá fọwọ́ sí kí nǹkan bẹ́ẹ̀ ọjẹ́ tiẹ̀ bàbá ńlá kú ẹni tó nìkan mọ́ tẹ ọlọ́wọ́ wọn àbí. ipò kan ló ń lé ọlọ́run ti wá fọwọ́ sí pé ọjẹ́ tiẹ̀ ẹni tí ọwọ́ akọ̀wé lé pé kọ́ má jẹ́ tiẹ̀ wọn ò ní bì. ẹni tí ń wà lè jẹ́ nànà ló sì ti gbàyànjú eléyìí tọ́tọ́ lójú ọ̀nà àti rí i sọlọ ń bá kọ pé yọ wọ kò sẹ́ni tó lè di lọ́nà túrẹ̀ ló ti wá nínú àdúà sanabi sallallahu alaihi wasallam tó máa ń ṣe tó sì fi kọ́ wa pé allahumma la mani'a lima a'tayta wa la lima mana'ta wa la yanfa'u dhal jaddi allahumma la mani'a lima a'tayta ìwọ kò sẹ́nìkan tó lè dínà mání níbi àti rí ní tí wọ́n ọlọ́run ọba fẹ́ fún wa tó sì ti fún wa sẹ́ni tó lè dínà kọ́ máa tẹ̀ wá lọ. lè má yé ṣe lè má sí yorùbá ṣe máa ń kàkà kù bí aláwọ̀ màlámà ní àlìmán àtọ̀ ìta lè má kò sí ẹnìkan tó lè dínà mání láti rí ní tí wọ́n ọlọ́run ọba bá fún ni. ولا مانع ولا, ولا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت انت ò bá sì fẹ́ fún yàn kò sẹ́ni tí ó lè fún yàn kò sẹ́ni tí ó fún yàn ọlọ́run kúmọ wala yanfa'u dhal jaddi minkal jaddi ìyànjú oníyànjú kan kò lè ṣe láǹfààní lọ́dọ̀ lọ ìtọ́lọ́mùbá kọ́ yàn sí. àkàrà ọmọkùnrin wọn tẹ́lẹ̀ ìbá yé wọn. a rí i pé ó yẹ ó jẹ́ pé nǹkan tí máa tó tí máa tó sì jẹ́ dáadáa gbogbo dáadáa náà wa alẹ́jẹ̀nà èsì nǹkan tí tó ni tí èyí sì pẹ́ pòórá támánì lọ́wọ́ ilé ayé sì alọ́lá àlọ́lá anípò ànípò Anima, Anima, àgbájúmà àgbájúmà kò yẹ kó jẹ́ pé ilé ayé akánjú tètè pòórá dámání lọ́wọ́ láwọn àmà fojú sùn ṣùgbọ́n èèyàn máa wówó ẹ̀rí pé àti mọ́lẹ̀ yìí àti mọ́sẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò lè rọrùn nítorí pé ìgbésí ayé wọn wọn má lórí pa àwọn ayé náà tẹlifù bá ti sàdúrà tó ti rabbana atina fid dunya òtítọ́ wọn ò ní rántí parí rẹ̀ gan wọn ò ní sọ pé hasanatan à ń bọ̀ síbọ̀sí wa fil akhirati hasanatan wa qina adhaban nar yẹ́n bọ́lá wọn bá sọ pé faminhum man yaqulu rabbana atina fid dunya wa ma lahu fil akhirati min khalaq. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسب والله سريع الحساب أم بنين أمين يقول أدعى يعني ربنا آتنا في الدنيا ولو فوالا يو fún wa ní ayé ń bì kí ni kó ni ولو fun wa wọn ò tún rántí sọ ọlọ́run ní àwọn eléyìí ẹnìkan ní kó ọmọ ṣe business kan sí ẹnìkan ní kó ọmọ máa gbìyànjú láti wá bí business ló ti ṣe boost ẹnìkan sì sọ pé kó má da company rẹ lẹ̀ factory tó ń gbìyànjú láti dálẹ̀ ẹnìkan ní kó ọmọ dálẹ̀ ṣùgbọ́n má gbàgbé wípé àti factory àti company ayé lọ́mọ tá a bá wá kú tán a lè gbé factory lọ́ọ̀bì kankan eléyìí jẹ́ ọ̀jẹ̀ part fún wa tá a fi rọ́nà lọ tá a fi wà lùjánà má gbàgbé ẹ má gbàgbé ẹ̀ má pé inú ọ̀rọ̀ business náà ló wà láti kílè tó má lẹ́yìn ìgbà tílẹ̀ má títí ilẹ̀ kó tó sú àti lẹ́yìn ìgbà sú an tó o fi ronú nípa tó o àsìkò tó ń wáṣẹ́ òòrí tọlọ́run èèyàn mélòó ní wáṣẹ́ ti ń bẹ lọ́ǹgà o tún wá rí sẹ́tàn sórí tọlọ́run ìrí tọlọ́run ẹ máa gbọ́ àwọn abéèrè oríṣiríṣi táwọn yóò máa béèrè tí wọ́n máa fi hàn pé Rabbana atina fid dunya náà lọ́pọ̀lọ́ wọ́n sọ pé ẹ̀dọ́sà iṣẹ́ tó ń ṣe tó níbi sẹ́yìn àwọn fún àwọn láyé rárárárá láti lọ sí sọ́dà mo ò jẹ́ mọ́ bó ń ṣe ni máa ṣe iṣẹ́ tó bá ti jẹ́ kó dì ní lọ́nà àti lọ́ọ́ ṣe sọ̀rẹ́ kò sórí ń bẹ ẹlòmíì lè sọ pé iṣẹ́ tó ṣe àwọn máa bẹ nínú ọkọ̀ ojú omi ni àwọn lè wà ń bẹ̀ for wait táwọn ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ márùn kó tó di pé àwọn jáde wá sókè pẹ̀ bàtà àwọn bá tó jáde wá sókè pẹ̀ làwọn tó láǹfààní láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀dáàtì torí pé nínú ọkọ̀ ojú omi yẹn àwọn lè bízì bízì ẹ bízì dé sàárè àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin torí owó òfò torí owó tí yára tètè kánjú támánì lọ́wọ́ ọwọ́ àgbàgbé tí ó sẹ́kù. والباقيات الصالحات خير عند ربك ثوابا ẹ fi ntí ọsẹ kù sílẹ̀ ẹ ní mójútó èyí tó ẹ pé tó tani ọmọ pẹ́mi iṣẹ́ máa gùn ju tòsí iṣẹ́ lọ gbogbo iṣẹ́ tó máa ń ṣe láyé ẹ̀mí rẹ̀ ó gùn ju tiẹ̀ lọ nígbà tó ṣe pé wọ́n ti fi iṣẹ́ torí tí wọ́n kù ọ máa ń tọ́fà sí gbogbo yẹn náà fi ń kọ́lu iṣẹ́ tí wọ́n náà ṣe torí ẹ bá a mọ̀ tí wọ́n bá wọ́n fẹ́ lomi wọ́n fi wọ́n fi parọ́ rẹ̀ tí wọ́n ti wọ́n ti ń palẹ̀ mọ́lẹ̀ bí ọ̀kú tó di kó kú wọ́n ti sọ pé ìgbà ọdún ọdún kan tó ọmọ àwọn ọmọ tí ń graduate lẹ́yìn tí ẹ pé ìwọ bọ́ sẹ́gbẹ́ kan láì sí ikú rẹ gan wọ́n ti sọ pé àwọn ti wà useless kí ló dé because o ti wà over age. A'udhu billahi minash shaitanir rajim. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ lọ mọ̀ títẹ́ ilé ayé ayé lọ́ ma ayé la fojú sùn àrònú pàlùkìyàmù ìdí ni ẹ̀rí kọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa. wọ́n á sọ pé wa minhum man yaqulu rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar wọ́n bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó gbàdúrà àti wọn ni pé wọ́n lọ fún wa ní dáadáa láyé fún wa ní dáadáa lálùkìyàmà wá sọ wa wá là wá wá gbà wá níbi ìyá náà. ulaika lahum nasibun mimma kasabu wallahu sari'ul hisab. àwọn eléyìí ní èrè ń jẹ́ wà fún nínú tí wọ́n ṣe níṣẹ́ láyé á akájú dájọ́ akájú ṣèṣì rò fẹ́ dà lọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ dà. akramakumullah ẹ rí i pé àwọn èèyàn fojú sùn nísìn tí wọ́n ń béèrè ẹ̀kọ́ wo ni field of specialization tiẹ̀ kí ni discipline tiẹ̀ ẹ̀ríkó ní kálukú wọ́n máa ṣiṣẹ́ pé à nítorí mo sọ́ọ́dì mi ń ṣe ẹran rírọ̀ ìmọ̀tọ́ ga ni èmi medical doctor ni mí kódà gan nítorí mo dẹ̀ kọ́ gynecology ni mí gynecologist sẹ́wọ́n pé gani wọ́n ṣe pé gani gynecologist ìgbìyànjú kò yẹ ẹ̀ṣọ́ ẹni tó sì jẹ́ pé ó ṣe sọ́júrì ó pe sọ́jì ọ̀ ẹ́ ẹ̀yin lẹ́ máa lanú lẹ́ máa lanú. pé no no no sọ́júrì tèmi tún ní í ṣe pẹ̀lú ọpọlọ pẹ̀lú ah ètò ga jù nínú mẹ́tì. bákan ẹ̀rọ máa sọ pé ẹnjìníà mechanical engineer civil engineer tó bá sá ti ṣe ẹnjìníà kan kpókọ rẹ̀ lásán láì fi eng àbí máa kọ. <laughs> ẹni tó lọ́rọ̀ agbẹdùgbẹ ṣé ṣe yẹn lásán ló ń bá sọ̀rọ̀ bá yẹn kó o sì o ti ń gòkè abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ o ti ń gòkè àgbà lọ bàbá lọ́ọ̀yà ńkọ́ the law barista ti ní kẹfà ẹni tó kálukú tó ó wá dórí ìdí wá pẹ̀tọ̀ kò sáàbì lẹ́yìn. <laughs> Allahu akbar kò sáàbì lẹ́yìn kọ́nà bẹ́ẹ̀ tẹ̀ tẹ̀ òun náà ni comparative religion pé ok ẹdun ẹyẹ abọ́síwá yẹ ẹyin kọ́ dáhà sọ́ọ́dì ní fiqh al-fiqh al-muqaran comparative jurisprudence ṣebí lábẹ́ fíkù náà kìí ṣe lọ́ọ̀ kìí ṣe lọ́ọ̀ bá àti òfin tọ́lọ́ nílé ọ̀dọ̀ àkùsà dúró báyìí subhanahu ẹnì kí ìdí tí wọ́n fi máa ní kẹ́yìn ọkọ̀ pààkì ara yín síbi kan ẹ̀ lè di kàkà láyé yìí tí ó jẹ́ pé ẹ débi kan ẹ̀rù ń bá kálukú ẹ̀hẹ́n tí kàkà rírì ó ti gba gbogbo lẹ̀ ẹ̀yin ò lè dì í. bákan náà sani ọgbà yìí ti fẹ́ iṣẹ́ wò lẹ́yìn lè fi rí lẹ́bù kí ni wọ́n máa sọ pé ustaz wa ustaz wa àti èsè pé wọ́n ní kọ́ ọmọ kọ́ ọmọ lára bí i asukú. <laughs> ọ̀dà ní ìsìn gbogbo kálukú náà ti di bàbá màmá sá èèyàn mélòó ló wù kọjá pé discipline ọmọ rẹ̀ ní kí ó èèyàn mélòó ló wù kálukú ọmọ sọ pé ah, ọ̀rọ̀ ìbéèrè tẹ̀sí yẹn dẹ̀ lé díẹ̀ kó lè èèyàn mélòó ló wù ní ipa pé tí o lọ máa rẹ gé ẹni tí a lọ fẹ́ máa pè abẹ́rẹ́ abẹ́ salamu aleykum aleykum sọlá a ah, afẹ́rẹ́ ayé tó rọ lọ masha allah bẹ́ẹ̀ ṣe ń tàtùpá fún wa ẹ̀yin náà ṣe káwọn ọmọ yín náà wá jọ ẹ̀ <laughs> allahu akbar lọ́tọ́rí pé kálukú ẹ̀ kẹ́kẹ́ kẹ́kẹ́ tó ń ké tó ń ké kẹ́kẹ́ ni wọ́n fi ń dà àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ni wọ́n fi ń dà ọ́ torí pé ojú kálukú al-ajila ntí máa yára tètè takora mani lọ ìgbà lójú gbogbo yẹn wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa tá a wà lórí pàṣẹ akẹ́kọ̀ọ́ máa travel travel travel sábà wá nàìjíríà alápèjúwe tá a fẹ́ travel padà so ní àwọn airport so máa rí gáà bíi márùn kìíní ká tò tẹ̀léra wa where are you all people going like this are you going for umrah no we are not going for umrah we are studying over there. What are you studying? Sharia law. Sharia law? you know, you are coming back to this Nigeria. ìyẹn ni pé má waste life ẹ for nothing sake ọjọ́ tètè lọ kọ́ nǹkan mi ọ̀sẹ̀ òkúta àná bá lọ kọ́ nǹkan mi báyìí ní gbogbo àná nǹkan mi náà lájọ máa ṣe ok ẹnìkan rí future tiẹ̀ gẹ́gẹ́ bí àgbọ́yé ti yín oríṣìí fíjọ rẹ̀ ẹ mọ̀ kẹ́yìn tẹ́ kọ́ ẹnjìníà nísìn mashallah mashallah ẹ wo bó oyin ti pọ̀ tó títí kẹsàn-án máa ń kó sá ẹ̀yin tẹ́ kọ́ mẹ́tìrì ẹ̀rí bó oyin ti pọ̀ tó wọ́n kó títí pẹ̀lú bàálù ọkọ̀ ojú omi náà tó kókó kókò rí kó tẹ́ sá àmọ́ àwọn tá a kí ó hmm. àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́wọ́ so wọ́n lá oríṣìí fíjọ wa <laughs> ọmọ kan inú àwọn ẹja ń ṣe ẹ̀ nyc lọ́dún kan pé n tó kó ń jọ sí ó wá pè mí kékeré wá bá a sì dánilẹ́kọ̀ọ́ ráwọn mkan so mo á ṣe ìdánilẹ́kọ̀ọ́ tán wọn á níbi ẹni tó bá níbi èrè sí ẹni tó eh, á we would like you to give advice to those uh, brothers that uh, uh, used to graduate from Arab countries that they should find something to be doing. uh, <laughs> mo lẹ́yìn tẹ̀ ń graduate gbogbo tẹ̀ ń graduate what what is there for you to do? ìdí ń ṣe àwọn ọmọ tó kọ́ kí ó ti ń sẹ̀yìn náà ni táwọn ò ní àkókò síjọba àkẹ́tì ọgbà àwọn títẹ̀ ní ìsìn ọmọ mélòó náà lọ kọ́wé tó rí sẹ̀ ìjọba yìí náà fún gbogbo yẹ̀yẹ́ sáà fi àwọn tó kí ó ṣe nísìn ó ti dé àbí ó ti dé ó dé bá kálukú àbí ó dé bá kálukú ó dé bá kálukú ìdí inú tẹ́sílì ní ìsìn ọmọ mẹ́wàá ẹ̀tọ́ ẹ̀kọ́ ọmọ thousand tí wọ́n bá rí admission into university kí ni kálukú fẹ́ study kálukú fẹ́ di medical doctor ni ok gbogbo wọn tó fẹ́ di medical doctor yẹn kápẹ́ wọn gbẹ́ nìkan lọ síbi tí ó ti di nurse sínú rẹ̀ ó dùn nurse pé ọ̀dà ọ̀dà wọ no ẹ̀yin ọmọ pọ̀ ògùn ẹ máa pògùn fámásítíkà ah, no no no no mo fẹ́ di dókítà tàǹtà torí kálukú ti gbà pé gbọ́ ẹni owó wà àbí ẹ̀kọ́ ni torí pé tẹ̀m̀bá ń kọ́ ọmọ yunifásitì ẹ̀ rí fáàkì ìgbà táwọn ń kọ́ ọmọ ní yunifásitì wàláhì àánú sẹ́yìn ta lẹni tó wá sí dìpátímẹ́ǹtì yìí kọ́ náwó ọmọ bíi àwọn wẹ́lẹ̀ lè kí ló dé ilé ìgbé law ni mo fẹ́ study ilé ìgbé medicine lèmi wá ilé láti sáyẹ̀nsì wọn ti gbé ọ wá síbí yóò ní àwọn tó wà wọn ní bá tó lọ́rùn wọn máa lọ. ok èèyàn mélòó ni ọwà ẹ má ẹ má hikima ọlọ hikima ọlọ ni pé tá a bá fi gbogbo yín lẹ náà tó ẹ pé lé ayé tẹ̀ ń wà náà iná làbà máa gbà fún yín ẹ̀rí kọ́lọ̀ níbi bíi ẹ kíyè táyà yìí ọlọ́run sọ yìí pé man kana yuridu al-ajila ajjalna lahu fiha ma nasha'u liman nuri ẹni tó yẹ pé ilé ayé akájú tètè sápòórá mani lọ́lọ́ba fojú sí ní bá ń wá àwa náà kájú fún ní ilé ayé yẹn ẹni tó bá wù wá fẹ́mi tá a bá tún fẹ́ nínú àwọn ẹni tí ń fẹ́ ayò ìgbà tí èèyàn gbẹ̀rún tí wọ́n lé mẹ́dísìn yìí wọ́n lọ́wọ́ fún yàn márùn àwọn yòókù wọ́n máa ṣe hasra wa nadama wọ́n máa bọ́kàjẹ́ wọ́n máa bínú títí tí ìparí dègírí kọ́ọ̀sì rẹ̀ yọ́ọ́ máa kòso yọ́ọ́ máa bínú ni yọ́ọ́ máa kòso yọ́ọ́ máa bínú ni sọ ọlọ́run wa darí rẹ̀ lọ síbò ni by force ó lè jẹ́ pé bomi dọ́lọ̀ ń darí rẹ̀ lọ nítorí àṣìṣe tí ó fi rà ó kéèyàn àmà tó pẹ̀lú gbogbo ètò tí ẹ̀yin ọ̀mọ̀ wallahu ya'lamu wa antum la ta'lamu. ọmọ mi nìsín ní tìdí ayé tiẹ̀ náà kìí ṣe tó náà fẹ́ tì lódì sẹ́mi kékeré òyìn nìsín ìgbà táwọn ọmọ ń sọ pé àwọn ọ̀wọ́ bẹ̀ wílé ńlẹ̀ nínú ẹni tí bẹ̀ wílé ńlẹ̀ yọ bẹnu ẹni tó ọlọ́run fi tọ́ba débẹ̀ tọ́lọ́ ń sì wíìlì rẹ̀ fún ni ó di ọwọ́ àlùjáde gbàgbé aláǹfààní ilé ayé náà ní ìsinyìí kápá wa rí arípò arọ́lá arígbogbo àdèyàn ńlá wọ́n ń pè wá ní kinní wọ́n ń pè wá kinní àwa end up sínú náà tọ́lọ̀ sọ nípa tiwọn ni wa ja'alna lahu jahannam jahannam lọ́lọ́wọ́ padà fún un àwọn ayé o. àpèkẹ má fojú sunlé ayé o àmì ẹmẹjẹ kọ gba àlùkìyàmà màyín lọwọ ẹmẹjẹ kọ gba àlùkìyàmà màyín lọwọ nítorí pé ayé afulan yìí máa tètè tàn torí àwọn ti pè ní adóníyà lédè lárúbá adóníyà ìní tó súnmọ́ títí tàn rẹ súnmọ́ ìparí rẹ súnmọ́ nísìnyí ọdún mélòó la velo lò kápẹ́ mi wá gun kápá lu hundred and twenty two hundred and twenty pọ̀ ni kọ̀pọ̀ òun wa sẹ́wọ̀n kí lọ́dọ̀ àwọn bàbá lọ àwọn màmá màmá tó lọ ńbọ lọ́mọ ń wà ní ńbọ lọ́mọ ń gbé ní ni àwa náà lọ́mọ ní gbogbo orun wá ti funfun. torí pé ká sùn ká dàgbà tọ́lọ̀ ń bá wa kọ one twenty náà fọ bó ti ń sùn tọ́mọ jí tọ́mọ sùn tọ́mọ jí yóò tán ó sì ti lo one twenty tó ń lò dáadáa kí lèyìn ọtún sọ. ah wọlọ́n tó bá tiẹ̀ jẹ́ one twenty weeks lè bá tún fi kún fún mi kí n fi ṣàtúnṣe kò lè ṣèṣe ọ̀dà ẹ̀sẹ̀ ní one twenty days ọlọ́run ní kò ṣèṣe ya Rabb ẹ̀sẹ̀ ní one twenty hours kò ṣèṣe one twenty minutes kò ṣèṣe one twenty seconds sẹ́wọ̀n kí one twenty seconds kí lọ́jọ́ yẹn two minutes ọlọ́run tún ní kò sí sí wọn ò kúkú gbà fún bàbá tiẹ̀ nínú dining dining hour àbí dining minute tó kù ilẹ̀ ojú ti ń sọ̀rọ̀ ọ̀tọ́lọ̀ fún ọ létí wọn àbí òye ọkàn pé chíkchík lọ́lọ́run bá ní máa lọ. sò nítorí ẹ̀ ló fi jẹ́ pé ilé ayé tá a wá kójọ náà látàrí pa lé abá ọlọ́nkọ́pá orí ń bò lá lọ tá a bá ti lọ àti lọ náà nù àní mú nǹkan kan lọ hani'an thumma hani'an oríire oríire fẹ́ni tó kẹsìn fẹ́ni tó mọ̀ nípa rẹ̀ àwọn olùmọ̀ á sọ pé àwọn olùmọ̀ ekú olùmọ̀ nípa ẹ̀sìn wọn ekú wọn ekú nítorí pé tí wọ́n bá kú tán bá lọ àwọn ọmọ àwọn ekú. kí lọ máa rẹ̀ ìmà tó fi máa ráyè rẹ̀ so òun ti kú àníṣe láti jọ ní gbogbo àwọn olùmọ̀ Islam ti kú àwọn sọ pé alimam Ibn Jarir Tabari ẹsẹ bí bàbá yẹn ń bẹ lè à ń lọ bàtà bá délé pé àjọ jíròrò àjọ gbàmàrà láti jọ wọn ti kú ó ti ń súnmọ́ more than one thousand years. so gbogbo àwọn olùmọ̀ olùmọ̀ ńláńláńláńláńlá ẹlòmíì ti kú seven hundred years ago eight hundred years ago one thousand years ago sahaba one thousand four hundred and something years ago ẹlòmíì ti kú. à ń sì rántí wọn lónìí bí ìgbà tó ṣe pé à wọn á máa dákọ wọn yóò sì máa ṣe wá lẹ́mìí wa pé bí ìgbà tó ṣe parí wọn àti pé bó láti lè pàdé pẹ̀lú wọn wọ́n ṣe wá láǹfààní ọ̀pọ̀ ọlọ́run dákun bá wa ṣàlékún kí àti gẹ̀ fún wọn ọlọ́run dákun bá wa ṣàánú wọn bí kíbi tán bá wà. sílẹ̀ ni àwọn olùmọ̀ sọ pé ẹni tó bá ń fẹ́ nígbà tó ń bá kú kọ́ mọ́ wọn pọ̀ kó tan ìmọ̀ yìí ká dáadáa tàka lọ́rọ̀ tàka ní kíkọ́ ọ̀lẹ̀ gbogbo àwọn olùmọ̀ọ́ká báyà wọ́n sọ fún ọ pé mi alimam kẹtì Kathir kásẹ̀tì wo ló ṣe fún ọ kò sí kásẹ̀tì kan àmọ́ àwọn tíra tó kọ ni tó bá gbọ́ mi alimam ibn Kathir àrùtà nífẹ̀ẹ́ ibn al-Qayyim bákan náà Shamsuddin az-Zahabi ahmed ibn عبد ibn ابن alimami nawawi. gbogbo àwọn olùmọ̀ ńláńláńláńlá ní ẹ̀sìn islam al-imam ibn abdul ibn rajab alhambali ibn kudama al-miqdisi àwọn olùmọ̀ ńláńláńláńláńlá al-qadi abdul wahhab al-baghdadi. Al àrí wọn rí kódà tó bá ti tọ́ gbé ní alùpùpù wàláyà àlè dá wọn mà àfikọ́ lọ́wọ́ fi wọ́n hàn wá àwọn náà sì mọ wá ní la já mọ́ pé wọ́n ti rí wa rí sòṣùgbọ́n yìí wọ́n máa kàwé wọn yìí wọ́n sì máa ṣàdúà ah! àwọn bàbá yìí wọ́n ṣiṣẹ́ fún Islam so bẹ́ẹ̀ ni ẹ̀yin ọba fẹ́ kẹ́ ẹ kú kẹ́ ẹ tán èèyàn kẹ́kọ̀ọ́ ń pa islam ẹ̀ tàn ká sọ àwọn nǹkan tó máa ń ṣẹ́kù nìyẹn ìsìnkìlẹ̀ ayé tẹ́kọ̀ àfojú sí gbogbo ilé ayé afẹ́ kówó jọ náà ni abẹ́ẹ̀kọ́ ni tabasi kówó jọ afẹ́ live ní high standard afẹ́ wà ní level eléyìí tí ó kéré wọ́n wá lórí ilé òsínú owó owó níní kọ́ lórí rẹ̀ tẹ́yìn bá gbé àwọn olówó sórí àtẹ tẹ̀sí fẹ́ wo bóun ni wọ́n ń sẹ̀mí kí ni ìdùnnú tí wọ́n rí náà ẹ̀ ní rí torí pé oúnjẹ tí wọ́n ń jẹ kò dáa tó oúnjẹ tẹ̀yìn jẹ kọ́dọ̀ olówó mi wọ́n ti kọ́ àwọn dáìtì tó lè máa jẹ fún un ṣúgà gbọ́dọ̀ sí iyọ̀ gbọ́dọ̀ sí abẹ́rẹ́ ókè káwọn náà dùn ṣúgà ṣúgà yóò jẹ nǹkan ó dùn iyọ̀ náà kò ní jẹ́ ọtẹ́ òun ọ̀gbọ́dọ̀ jẹ ẹran gan tó bá ti ṣe kínní ọ̀gbọ́dọ̀ jẹ tí ò bá jẹ́ pé ẹran yẹn wọ́n nyá wọ́n nyá gbẹ bákan náà tí ẹran bá ti jẹ́ pọ́ lọ́ra àfi kínní kan ẹja bá ti ṣe kínní kan ẹja gbígbẹ gan lọ yẹ ọ́ jù pé ẹja tún tutù ó tún ṣe gbòmùgbòmù kan ó tún ah, má má jẹ ọ̀rá tún wà ń bẹ̀ náà ṣé adùnlé ayé náà àwọn ìyàwó tó lówó fẹ́ jọ ọ̀pọ̀lọpọ̀ máa sọ ipe kọ́kọ́ ń sílẹ̀ ó ti tó ń gẹ ìyá yìí tó nítorí kíni oṣù mẹ́fà gbáko ọkọ ò tiẹ̀ sílẹ̀kùn yàrá ambọ̀sibọ́sí yóò gbàsọ ìyàwó sókè pé kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ilaha illallah owó yìí sì ń bẹ́ẹ̀ wò ó létí kó kú kẹ́ ẹ jẹ́wọ́ ni kí ló ń fẹ́ fowó fòsè àló ń fẹ́ ni tí ó sọ̀kọ́ fún ẹ̀yin ò tí ì gbọ́ tó bó wọlé ayé náà ni ẹ̀yin ò tí ì rẹ́ni tó lówó lówó lówó tí ò rọrùn sùn ni kọ́yá wẹ̀rẹ́ o àmọ́ sírò sírò sírò sírò sírò ọjà kan tún bọ̀ ọjà tá a tún gbé ránṣẹ́ wọn ni wọ́n búlọ́ọ̀kù ẹ̀ díútó díútó subhanallah àfi kí wọ́n gba ẹni tí wọ́n máa bá wọn rí ma ẹni tí wọ́n máa bá wọn tọ́jú ọmọ so ọ̀pọ̀lọpọ̀ gan afáìmà wọ́n tún máa máa gba ẹni tí wọ́n máa bá wọn sọkọ fáwọn obìnrin wa wala hawla wala quwwata illa billah walastu ara sa'adata jam'a mali walakin at-taqiyya huwa as oríire òsínú ká jọ olùbẹ̀rù ọlọ́run lórí rẹ̀ olùbẹ̀rù ọlọ́run òun ló lórí rẹ̀ kọ́ lọ́wọ́n dàkùn tó sì wá ló lórí rẹ̀ tí wọ́n máa bẹ̀rù rẹ̀. انظر انظر كيف فضلنا بعضهم على بعض ẹ wo bá ti ṣe ṣe àgbéga fún apá kan wọn lórí apá kan aláìlẹ́dàá wa ó gbé àwọn kan ga lórí àwọn kan ẹ̀ríkẹ́ nílẹ̀ ayé àwọn èèyàn kan wọ́n ju àwọn kan lọ olówó ọlọ́lá ìní àwọn kan aláìní tálákà làwọn èèyàn míì àwọn èèyàn kan rẹwà wọ́n dáa bí egbin àwọn kan wọ́n bu rẹwà wọn ò fi nǹkan kan wòyàn wọn bẹ nínú wa ẹni tó lọ́n ti ṣe pa ń kékeré ọ wà nínú wa ẹni tó lọ ń jọ dàgbà tó dògbó gbogbogbogbogbogbogbò bèbí wípé wọ́n ń dàsà wọ́n ń bo wọ́n ní ató kú má kú àmọ̀nà ọ̀run má lọ àwọn míì sì wà wọn ò dàgbà lọ títí wọn ò sì jẹ́ ọmọdé ní ìgbà tí wọ́n kú bẹ́ẹ̀ náà ni àwọn míì wọn lówó títí wọn yìí sì sólòṣì ìyẹn ni pé àtọrọ jẹ ebi ò sì pa wá àwọn míì kéde kí wọ́n rẹwà bí egbin wọn ò sì burẹ́wà àárín ni wọ́n wà àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ وللآخرة أكبر درجات وأكبر تفضيلا القيامة òun lọ ga o òun lọ ga nípò àgbéga òun ló sì ga ní ntẹ̀yìn a fi lọ́la ju ẹlòmíì lọ. táyé yèrè ni ìyẹn ni pé gíga táwọn èèyàn ga jura wọn lọ lálùkìyàmọ yóò ju táyé lọ bẹ́yà ó ṣeé ṣe kọjá pé àwọn míì wọn máa bẹ nínú ìyá aná eléyìí tó ga jù nísàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà wọn máa bẹ lẹ́ni tí aràn ní sẹ́kẹ́sẹ́kẹ́ àti àjàgà. àwọn míì wọ́n sì jẹ́ pé inú nánà wọn wà wọn ò fi ṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́rùn wọn ò di àjàgà má wọn àwọn míì àwọn máa bẹ nípò tó ga nínú àlùjánnà ní àlùjánnà tó ga tí ìdẹ̀ra rẹ̀ ga tí ìdùnnú rẹ̀ ga àwọn míì náà máa bẹ lálùjánnà inú dùnnú láyé tó da ṣùgbọ́n tí ọ̀gá tó ta àwọn míì subhanallah. tó àdìdì ẹlẹ́yìí kásìtì máa kẹ́ àwọn ẹni tí ń bẹ́ sàlẹ̀sàlẹ̀ ọ̀gbọ́n náà àwọn náà ga ju àwọn míì lọ níyà tó jẹ́ pé àwọn ń bẹ ní òkè tiwọn bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n bẹ lókè lókè àlùjẹ́nà wọ́n lè bẹ ní kòtò ga ju tàwọn míì lọ bọ́tú gbogbo wa ti wà lálùjẹ́nà torí pé àlùjẹ́nà ọgọ́rùn-ún àgàsọ ni ọgọ́rùn-ún àgàsọ ni nítorí sì ń bẹ láàrin àgàsọ kan sí àgàsọ míì kàmá bayna as-samaa'i wal-ard ó tún ti ń bẹ láàrin sámà sílẹ̀ wọn alẹ́ nìkan wà ní level ten ìyẹn wà ní level ìyẹn wà ní level fifteen tẹ́wọ̀n kéńté yẹn fi jù lọ ó tó ilẹ̀ sí sámà lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀márùn gbọ̀tí tálíjánà wa sẹpẹrẹ sí tí ò sí ní tí wàhálà ni pé wọ́n ń pẹ́ gàn bẹ́ẹ̀ wọ́n ń kùn bẹ́ẹ̀ wọ́n ń fẹnu gbolẹ̀ bẹ́ẹ̀ ẹ wá wá dúró bí tọ́lọ̀ ń fẹlẹ́ ìtì ẹ wo bí tó fèmí sí ah, ọlọ́ ìbànújẹ́ ìmọ̀ ń bá sùn ni mọ̀ ń bá jí <laughs> ká máa bínú rẹ̀ bàbá ti yọ pé wọ́n lẹ́ wọ́n lẹ́ bàbá tó wà láyé tó ga bàbá kò sí. tí kálukú ọ̀tẹ̀ lọ́rùn tí kálukú ọ̀tẹ̀ lọ́rùn àmọ́ eléyìí rí ń tẹ̀ra eléyìí ò ní rí yóò jùra wọn lọ. ìrẹ́ ìlànà ìṣòlùmọ́ àlùsùn náà sọ pé ìnà إن حديث في البخاري ومسلم قال إن أهل الدرجات العلى ليرون أهل عليين كما ترون الكوكب الغابر في أفق السماء النبي صلى الله عليه وسلم ní àwọn ẹni tí wọn máa bẹ láàyè tó ga nínú àlùjáná àwọn náà tún ráwọn ẹni tó ga jù wọn lọ àwọn ẹni tó wà láàyè tó ga wọn máa rí àwọn ẹni tó wà ní àlèyé àwọn tó wà láàyè tó ga jù lálùjáná wọn máa ráwọn ẹni táwọn náà wà láàyè tó ga àmọ́ tí ọ̀gá tó ti wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa rí ìràwọ̀ tó pamọ́ gidigidigidi nínú sánmà fẹ́ pé èèyàn ojú èèyàn ó ṣiṣẹ́ dáadáa kẹtó ìràwọ̀ náà lélẹ̀ yìí yẹn ni pé níbi tí wọ́n jìnà sí wọn tó tọ́ náà lànà ìṣòwòlá àlùsọ́nà ti kọ́ wa tá a máa ń béèrè àlùjáná ìtọ́ ga ni ká máa béèrè bóyá téèyàn bá lóòzè lẹ́yìn èèyàn tún lè ti kọ̀ ga tó àmọ́ kí máa sọ pé àlùjáná àkóbàtà ló wọ̀ àlùjáná àwọn ṣú ṣáínà wọn kẹ́lò ní ọ̀gbọ́n máa ti ń sọ àwọn sọkúsọ wọn fẹ́fẹ́ sọ̀rọ̀ kàn pa àwọn èèyàn lẹ́yìn àwọn tíátá àlùfáà a'udhu billahi minash shaitani rajim tọ́ وللآخرة أكبر درجات وأكبر تفضيلا شو كما تنرى وجهه wákàtí mẹ́rìnlélógún lọ́lọ́yìn lè dáná fún wa lójoojúmọ́ gbogbo ọjọ́ ayé tọ́lọ̀ ń bá ní kò jí sínú ẹ̀ tọ́lọ̀ ń bò sí pa ọ́ lọ́jọ́ yẹn wákàtí mẹ́rìnlélógún lọ́lọ́run fún ọ láti lò lọ́jọ́ yìí bàbá wò dáadáa nínú gbogbo wákàtí mẹ́rìnlélógún yìí mélòó là ń lò láti fi wá ọ̀hún láti fi wá àlùjànnà lẹ́gbẹ̀ẹ́ ń tà ń lò láti fi wáyé ẹ̀rí kó ní kálukú tó bá ti jí ntá jẹ ntá jẹ iṣẹ́ ntá jẹ ntá jẹ là ń wá kọlọ́mọdé apàdé ntí ọ̀jẹ wá àbí bẹ́ẹ̀ kọ́ ti kálukú ń lé wọn à ń wọn jẹ ntí wọn jẹ ntí gba ntí wọn jẹ mọ́ wọn lọ́wọ́ ẹnitó bá gbé láàrin twenty four hours yẹn ni wọ́n pèpè fún sọlá ní bá máa dáhùn ara yóò tún sọ lẹ́nu pé áá mo fẹ́ di sàábé ni nígbà tí èsì sàábé wọn náà wọn pa sọláàtì míì jẹ sọláàtì tá a sì rí ọ̀kan ni nínú àìmọye nǹkan tọ́lọ̀ ní ká máa ṣe nínú Islam so ẹ má dáhà náà sábò títí ra wa o tíyẹn bá jẹ́ pé yẹn bá ṣalábòsì ṣé àwọn tẹ́tà ń ṣe lódodo ọwọ́ tẹ̀ ṣé ọtẹ wọn débi ká pé àwọn eléyìí ń wà lùdàmà oníkàlùkù wa kò bìrà rẹ̀ lé balil insanu ala nafsihi basira kálukú ojú rẹ̀ fọ́ sínú rẹ̀ ibi tá a dùn sí ni lónìí ṣùgbọ́n kó tó di pa ń lọ ẹ rí i pé inú àwọn àpèjúwe tá a sọ lánàá a sọ àpèjúwe nípa bí orílẹ̀-èdè kan ìyẹn Russia bí wọ́n ti ṣe tú àwọn lion sílẹ̀ láti fi ṣẹ̀rùbà àwọn èèyàn níbi kí wọ́n má jáde so lódodo nígbà tá a bá rí lórí social media ó lè jẹ́ òótọ́ ó lè jẹ́rọ́ èyí tó sì súnmọ́ jù náà ní pọ̀pọ̀lọpọ̀ informations lórí social media ó nídìí wádìí gidi irọ́ máa pọ̀ ń bẹ́ẹ̀. torí pé ńgbà tá a gbé sí náà tí gbogbo àná bá ronú àwò pétọ ẹni tó tú láyọ̀ sílẹ̀ ṣé yóò sì rọ̀ lọ́rùn láti mú padà èsì ṣe ń tá a lè pa láṣẹ pé ibi ni ojú ọmọ lọ bò mí o ó fẹ́ títí ìgbà wo lẹ́wàá túlẹ̀ tí ò ní wó oúnjẹ lọ ṣé possibility kẹ́nìkan jáde fẹ́ wo pé sólùtọ́ ni láyọ̀ ń wà ń ta òsì kọjá pò náà ni láyọ̀ ń rà á mú tí ó fi sóúnjẹ. So tó ẹni tó sì tú lion lẹ̀ tí lion ọ̀bá tiẹ̀ sá lọ bomi irú tírénì wo wọ́n ti fún lion débi pé sábà dé ìrọ̀rùn náà wọ́n tún mú dà sínú kéèjì tí wọ́n tún gbé lọ sínú igbó rẹ̀ padà àbí zoo sẹ́yìn pé gbogbo ẹ̀ ó lè ṣeéṣe wọ́n yẹ pé wọ́n á dọ́kítọ̀ rẹ̀ fẹ́ẹ́ pé ìlú ti wà wọ́n kàn gbé fọ́tò rọ́ọ̀sì ni tó bẹ́ẹ̀ náà ni ètò àsọ nípa pé Saddam Hussein láti 1984 lamẹ́ríkà ti dẹ́rù coronavirus bá ó pọ̀ lórí social media gan ó pọ̀ kódà tó tún fi hàn pé sọ̀dáàmù sọ pẹ̀lú ohun rẹ̀ ṣùgbọ́n possibility náà tún wà pé kí wọ́n gbé sí láhàn yìí so eléyìí tó torí pé tá wo social media dáadáa á rí i pé irọ́ máa ń pọ́n bẹ́ẹ̀ gán lápèjúwe tó bá wo information kan tó ń fẹ́ fi tó ń fẹ́ ṣàlàyé rẹ̀ ló ń fẹ́ fi hàn lórí YouTube tó bá wà kọ́lé tí wọ́n ti sí tó bá fi lè jó dátà rẹ láti wo ètò wà under that uh, headline wàhálà ọmọ kòtí lọ́fẹ̀ẹ́ lẹ̀ fóònù rẹ mẹ́lẹ̀ pé ó kúrọ́ làwọn kìíní burúkú yìí ṣé gbogbo tẹ sọ yìí ṣé mo rí kanú rẹ ní. ṣe irọ́ pọ̀ ń bẹ̀ gan pẹ̀lẹ́ ìjẹ́bù ti ṣe jẹ́ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk oníbèrè béèrè pé tí táwọn bá fẹ́ obìnrin tó gbòdì pé ọ̀nà ó ló tọ́ fáwọn láti jẹ́ káwọn rẹ̀ káwọn rí ojú rẹ̀ náà jáwọn. alhamdulilayi ẹni tí ó fẹ́ fẹ́ obìnrin tí ń bójú so ó dáa á sì ń ẹ̀ńkọ́rẹ́jì àwọn èèyàn láti fẹ́ru wọn nítorí tó bá gbé ẹ̀mí ẹ̀sìn ló bá gbóbìnrin bójú ṣáájú kó tó di pọ́ abẹ́ lọ́n kọjá pé mẹ́ni rẹ̀ lágbára ni ló fi ṣe bẹ́ẹ̀ wọ́n á pa láwùjọ ibi tó yẹ pé àwọn èèyàn àwọn òfẹsìn pé nǹkan kan á rí pé ọ̀pọ̀lọpọ̀ kan ìdí ni wọ́n sílẹ̀ ṣe wọ́n á bo gbogbo ara rẹ̀ títí dójú láì tí ì lọ́kọ á ọlọ́run san lẹ́sàn rere ó yẹ kọjá pé irú wọn àwọn èèyàn wọ́n sọ kankin wọ́n sì ń gbìyànjú àti ojú kòkòrò láti rí pé àwọn fẹ́rù wọn torí ẹni tó ti bójú láì tí ì lọ́kọ ó súnmọ́ inṣàlá inṣàlá pé tí wọ́n bá fẹ́ èèyàn ní kábàámà bẹ̀ yóò jẹ́ ẹni tó lẹ́mìí àti sẹ̀sẹ̀ tọ̀ tí ẹ bá wá fẹ́ fẹ́rù rẹ̀ àkọ́kọ́ ẹ̀yin ò rí nǹkan kan ọ̀wọ́ bí kàṣẹ ń múra ńlá rí ló fi wò yín so ẹ ẹ gbìyànjú láti rojú ẹ̀ so bẹ́ẹ̀ ṣe rojú rẹ̀ òun náà ní pé kí ẹ propose pé ẹ fẹ́ fẹ́ àmì ẹ fẹ́ rojú ẹ̀ so ẹ rojú rẹ̀ ní iwájú ẹni tó bá jẹ́ wàlí rẹ̀ bíi bàbá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ bàbá àbúrò rẹ̀ so ẹ lè rí ojú rẹ̀ níwájú àwọn ènìyàn tó lọ́n bá ní kó wò yín tí ó bá sì wò yín inṣàlá yóò rẹ̀ lómi náà tó wò so àwọn olùmọ̀sọ pé tàbá wá rí wàlí nítòsí ńkọ́ inṣàlá inṣàlá ó lè rí níbi tí eh, àwọn obìnrin púpọ̀ náà bá tún ti wà pẹ̀lú obìnrin tí ọ̀fẹ́ fẹ̀yìn so àmọ́ yóò da púpọ̀ kó jẹ́ pé àwọn obìnrin ti ń bẹ pẹ̀lú obìnrin tó fẹ́ fẹ̀yìn àwọn náà ní jẹ́ ọmọge òní jẹ́ ọmọge tí àwọn ti ṣíjú lẹ̀ tẹ́lẹ̀ náà sọ̀sẹ́ wọn kí táwọn bá ṣíjú lẹ̀ tí ìwọ wá ní ìtọ́ fẹ́fẹ́ yóò wá tẹ̀sẹ̀ ṣíjú lẹ̀ náà pé ọmọ tó wù ó tún máa ọmọ kọ̀ǹpíà pẹ̀lú àwọn míì pé sílẹ̀ yìí sì dáa pé àbẹ́rẹ́ ọlọ́run máa jẹ mọ́mùkúmù yóò àjẹ pé tala wá wò tala padà fẹ́ nà. oníbèrè ìbéèrè pé báwo làwọn ṣe báwo ni a ṣe lè sọ ọmọ ní sọ́ọ̀nì kébì ẹ̀sánpù làwọn jẹ́ gbàgbé àmì àbùràsì àwọn àbí àbùràsìmà pé ṣé gbàgbé àmì là àbùràmù ló máa jẹ àbí àbùràsì. ṣé gbàgbé àmì nínú Islam sọ́ọ̀nì kọ́lẹ́mọ̀ kọ́kọ́ wì mùsùlùmí làwà ẹ ti gba àṣọ òyìnbó ẹgbàáwọ̀ bí ẹ̀wù ni so orúkọ yín náà máa kọ́kọ́ wí Abdulaziz Gbajabiamila so ọmọ yín náà máa jẹ sákò ẹ̀sọ́ ọmọ yín ní kíni Abdulrahman Abdulaziz Gbajabiamila so bọ́mọ yín náà sì máa jẹ nù sákò obìnrin náà ni ẹ sọ wípé Hawa Abdulaziz Gbajabiamila náà torí ẹ̀ lè pàrọ̀ kọ bàbá yín ẹ lè pààrọ̀ kọ fámìlì náà. níbẹ̀rẹ̀ ìbéèrè ni pé ìyàwó àwọn ó máa ń ṣe ìbòsù ordinarily ní three to five days bọ́ọ̀ sì ló ń lọ fún wíìkì ìbáwò náà ṣe máa di sọ́lá and decide pé àwọn máa ṣe àwọn àkáàbò rẹ tó ní àwọn ará mi pé ṣé àwọn dẹ̀ máa ń pọ̀ fún un pé ká máa ṣe àwọn àkáàbò rẹ tó ní àwọn ará mi wọ́n ní obìnrin tí ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ fúnjọ́ mẹ́ta àbí márùn-ún níṣìyàn tí wọ́n ń lọ ọ̀sẹ̀ púpọ̀ àbí wọ́n lérè kí làwọn ti nǹkan oṣù ẹ̀sà tètè tà sí àfi nítorí sábàbí ó lè jẹ́ kóbìnrin yẹn ṣẹ̀ṣẹ̀ bímọ ni bímọ ìgbà tí nǹkan oṣù bá dá ìgbà tí ẹ̀jẹ̀ bímọ bá dá tí nǹkan oṣù sí wá nǹkan pé ó tún mú iye tí ó tó bá dé lẹ́yìn ni kò sí wàhálà so ìgbà tí wọ́n fi ń wá ẹ̀ka púpọ̀ ẹ̀sìn nǹkan oṣù títí tẹ́ fi mọ ọjọ́ tí ó tún mú nìyí ìgbà míì ó lè jẹ́ àfọwọ́fà irú àwọn obìnrin tó máa lọ lo oògùn kan pé fètò sọ́mọ bíbí kan tá ń bá ká yẹn pé kìíní kan family planning so irú ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn tó bá ń lo irú oògùn yẹn nǹkan máa ṣe wọn so ẹ̀jẹ̀ ọ̀ máa wá láì jẹ́ àsìkò àsìkò tẹ́jẹ̀ máa wá yóò máa wá kò ní dá tó bá ń padà sọ hospital tí wọ́n ti ń fún lóògùn wàhálà yìí wọn máa sọ fún pé ti sọ tẹ́lẹ̀ gbogbo ẹnu làwọn fi sọ̀rọ̀ ni pese gbogbo ẹnu làwọn fi sọ̀rọ̀ sọ lè wá sọ fún pé kọ́ máa mu mílìkì títọ́ máa ti mu mílìkì sọ ẹ̀jẹ̀ yẹn máa dá gbọ́kọ̀ rẹ̀ ọ̀bá lówó ra mílìkì nǹkan lẹ́yìn wọ́n bá tiẹ̀ alówó rẹ̀ mílíkì ti jẹ́ máa mú gbogbo gbà torí délé kí lọ wádé di family planning pills kí ló ṣe ọ mọ̀ pé ọmọ tó lọ́n bá kọ́kọ́ ẹ̀bí ẹ̀bí náà kí lọ́n tan ara rẹ jẹ sí so tẹ́jẹ̀ bá ti wá ń wá báyìí tí wàá sọ pé tí ń wá fọ́sẹ̀ púpọ̀ à ọ̀sẹ̀ púpọ̀ ò sí àfikọ́ jẹ́rẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ìṣèhábọ̀ torí pé nínú òfin ṣẹ̀ríyà lọ́dọ̀ fuqaha al-malikiyya àwọn sọ pé kò síbi nǹkan oṣù sílé pẹ́ tó láyé tó kọjá ìjọ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìjọ mẹ́ẹ̀ẹ́dógún á fún nídàájọ́ istihada ẹ̀jẹ̀ àárẹ̀ náà. níbẹ̀rẹ̀ yìí ni tí ó tọ́ fún ọkùnrin tó jẹ́ pé ó ní ọmọ kan tó ń jí bá ọmọ ẹ̀ lẹ́yìn bá tó bá wà sọ pé wọ́n fún un kán fọ́mọ yẹn ní wọ́n ń tọ̀dọ̀ ìgbà tó bá ní ọmọ zina kó fún nídàákanu mẹ́ta gbogbo dúkìá rẹ̀ ọmọ tó ti jọ ọmọ gidi lọ twenty wàá lọ máa zina onìkan só kó fún one third àbí kó fún no one third kó fún iye báyìí no one third tó ọkàn fẹ́ bùn lẹ́bùn ni ọfẹ́ bùn lẹ́bùn. So, ẹ má jẹ́ kí àgbọ́yé burúkú kan wá wá sórí àwọn èèyàn yìí pé kọba ti bẹ́tà kan bí àwọn náà gbọ̀nà zina jù halali kan bí àwọn yìí lọ ẹ wò ó nísìnyí láti fi three hundred million sílẹ̀ wọ́n fọmọ yín wá tẹ̀ èló la fún un àwọn eléyìí wọ́n pọ̀ kálukú padà mú forty five five million sàkéle ọmọ pé ẹ̀yin lẹ ọmọ àlálì abẹ́ẹ̀kọ́ ni so àwa tá a bá rádaràdá tẹ̀ ń wíwáyé ẹ̀wòye tí dájú ni wọ́n fún mi tó ń torí di eléyìí kò yẹ kó ṣe bẹ́ẹ̀ náà. wọ́n ní pé ṣé ó tọ́. ó lè ní kí wọ́n gùn lówó ní owó tó ń fi lẹ̀ àmọ́ ọ̀daràn sì ni bàbá náà tẹ́lẹ̀ ọ̀daràn ń sì náà bọ́lọ̀bọ́lọ̀ pàdé tó àmọ́ pé ẹwà ni wọ́n bu owó fún ọmọ yìí lọ́nà tó fi jẹ́ pé àwọn èèyàn halal ò ni wọ́n máa wù wọ́n tó tọ́ bá wọn pé káwọn máa yẹ fóònù ìyàwó àwọn ọmọ without our consent pé káwọn ti access ní tó tó ṣe lórí fóònù rẹ̀. bẹ́ẹ̀ni ọkọ kò sí tó burú kó máa yẹ fóònù ìyàwó wò kó fi máa wo báwo ló ti ń lọ kí ni ṣẹlẹ̀ gan-an nítorí pé ìyàwó rẹ ẹni tó lọ ń fi ọ léèrè nípa rẹ ni tó bá ti jọ́ pé ń dàrú kìí ẹ sì máa fóònù fa burú tó pọ̀. ó ń fa burú tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin hàn kọ́kọ́ fún kankan má báyìí tó àwọn náà ń chaàtì pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ẹlòmíràn máa sọ pọ́kọ òun ikú ń sọ̀rọ̀ yọ kàn máa pamọ́ ni o sì nídìí ẹjọ́ máa kó ń sọ̀rọ̀ tó di òun wá àwọn ẹjọ́ máa ṣe counseling and guidance tọkọ bá ń bá sọ̀rọ̀ ọkọ tó ní kí ebó ń sọ̀rọ̀ ẹjọ mo bísí ń tèmi o mo bísí ń tèmi. ọlọ́mọdé wá tiri tí àwọn rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ yẹ kó gba ìbáwí eléyìí tó ga o sì gbọ́dọ̀ mọ̀ níìsín nínú àwọn kọ́ńtàkì tí àwọn rẹ̀ ní àwọn ọkọ ọkùnrin wà mẹ́bó làwọn ọkùnrin jẹ́ àwọn mẹ́sẹ́jì sì yí ta ló sẹ́ndì ẹ̀ sí ọ ọgbọ́dọ̀ máa béèrè lẹ́yìn náà ti sọ fóònù tó bá ti tóbi gan-an kò yẹ kó jẹ́ pé lẹ́ẹ̀mọ́jà àwọn ìyàwó yẹn máa lò ó ń bí aburú púpọ̀ fáwọn obìnrin ó ti lé obìnrin ọ̀pọ̀lọpọ̀ ń lé ọkọ wàláì wọ́n fi fọ́tò burúkú kan ránṣẹ́ sí ó náà máa fi wòwò kú wò yóò máa di ọkọ rẹ̀ bí ọkọ wọn kájú so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn kí ni a fẹ́ ti ṣe kí ni pòsíṣàn rẹ̀ nínú kóbìnrin ó ọkọ. àbí ń lé wọn kó ń lé ọkọ ni kí láǹfààní ẹ̀ ẹ̀ wá ní ẹ̀yin ọ̀fẹ́ kí wọ́n máa wò yín bí aró oko kò burú ẹ̀yin lé ọ̀làjú torí ọyọ kọ́kọ́ máa yẹ fóònù ìyàwó rẹ̀ wò lóòrèkóòrè kó sì máa yẹ̀ wò lọ́nà tí kò fi ní jọ́ mà kóun yẹ̀ lọ́dà jù torí ní òjò kọ́ máa wà kọ́rẹ̀ pẹ̀lú àwọn information tí máa wọlé nítorí tó bá ti mọ̀ pé ń yẹ wò wọ́n máa mọ ọgbọ́n tó tún máa dá sí àmọ́ kò tọ́ rárá kóbìnrin ọmọ yẹ fóònù ọkọ wò kò tọ́ rárá rárá nítorí pé tí ọkọ kan bá lọ mọ̀ pọ́n yẹ fóònù wò ó lè lé ọ lé ọkọ wò síbí ìyàwó mẹ́rin lọ́lọ́run sọ pé kò wọ́n fẹ́ tọ́lọ́run gbà kí wọ́n lọ́kọ méjì kò túmọ̀ sí kí wọ́n náà wá máa lo eléyìí nǹkan máa lo bí àǹfààní àti máa gbáṣẹ́ wúkà o kọjá pọ̀ ń chaatì pẹ̀lú àwọn ọmọ àlè kan tuntun wọn ò ní dá o lórí pẹ̀ ń déètì ara yín fún sí náà o ọmọbìnrin mọ̀ wọn rẹ̀ kí ló fẹ́ mọ tí fóònù ọkọ sí gbogbo ẹ náà àwọn obìnrin kan tún wà sẹ́ńtì aláṣejù fóònù ọkọ yẹn wọ́n fẹ́ máa tú láti wo pé ta ló ń pè yín ta lè ń bá sọ̀rọ̀ ta ni lè pè ta ni lè bá sọ̀rọ̀ ló ń tọ́ ẹ láàmú lójú kòkòrò pé kọ́ ọmọ fẹ́ yà omi ẹ̀ ìyàwó mi bá ń bọ̀ ń bọ̀ náà ni o mo rò pé yé wa wọ́n sá ti tún lè tiẹ̀ sí mẹ́tẹ̀kẹ́ nìkan kọ́ wá kọ́ wá sí sábàbí tó fi dìklẹ́ rẹ fail ìyàwó ọ̀gbọ́dọ̀ tú fóònù ọkọ o àmọ́ ọkọ lè tú fóònù ìyàwó torí pọ́lọ́ ń ọkọ léèrè nípa ìyàwó wọ́n bi ìyàwó léèrè nípa alẹ́ ọkọ rẹ̀ wọ́n bi léèrè nípa alẹ́ ọkọ rẹ̀ torí rẹ̀ wọn ò pé kó ọjà lámòjútó lórí ọkọ náà. wọ́n ní pé tí ó tọ́ tí àwọn ẹlẹ́ máa fọ́ kàyàwó àwọn àbí táwọn bá ṣe lé tó lóyún nínú ọ̀nà náà. nílẹ̀ ẹgbẹ́ lọ́sàn-án ọ̀lára ah, o èèyàn máa bá ìyàwó ṣeré lọ́sàn-án Ramadan èèyàn ó dà gẹ́gẹ́ bí kàráàì yàrá hawla al yóò ṣekú àyẹ̀rẹ̀ tààfin. bíi darandaran ni ti ń daran létí létí ọgbà tí wọ́n ní kò gbọ́dọ̀ daran wọ̀bẹ̀ ó kù fẹ̀rẹ̀ tí daran wọ̀bẹ̀ nítorí tó ajẹ́ màálùú ni ṣé ẹ fàlà fún màálùú kẹ́ ẹ kọjá bí o àbí tẹ bá tajú ti pé màálùú ti ṣèké ni ẹ ti dàwọ́ fún mi tó bá jẹ́ pé àwọn ewúrẹ́ tiẹ̀ ni à tiẹ̀ bọ̀ àbáwọn àgùntàn ti so torí ẹ ibi tí wọn bá léèyàn gbọ́dọ̀ dé èèyàn máa ń jìnnà sí ẹ rí wọn ní wà ahabbu shay'in ila an-nafsi ma muni'at ntẹ́mi máa fẹ́ràn jù ní tí wọn bá ní kọ́ máa sí ẹ̀ríkì lọ́sàn Ramadan ni wọ́n lẹ̀ gbọ́dọ̀ súnmọ́ yàwó ẹ̀ gbọ́dọ̀ ṣe kínní ìgbà náà lóbìnrin wà mú ẹlòmíì bàjẹ́ obìnrin tí òun mú tẹ́lẹ̀ tọ́dà bí ìgbà tí wọ́n gbé lọ sí Siberia níbi tí yìnyín ti ń dà lójú sánmà tí gbogbo ara rẹ̀ tutù kò sí tóbìnrin ṣe tẹ́lẹ̀ tára rẹ̀ dìde ara burúkú ọmọ á dìde nì yóò hàn pé wọ́n wá ń bì wọ́n wá ń bì lọ́sàn-án pé àwọn ọ̀fẹ́ sí nǹkan kan wọ́n kàn fẹ́ wù ọ ni wọ́n ọ̀fẹ́ sí nǹkan kan wọ́n kàn fẹ́ fọwọ́ rọ́ ọ́lá ni at the end of the day ọ̀pọ̀lọpọ̀ ń ṣe mẹ́wàá o so yọ wá pé hàn òun ní bọ́ àmọ́ abẹ́ òun yọ kàn ra wọnú tiẹ̀ ni àwọn ò ní ṣe nǹkan kan ẹ̀sùn ọ̀pẹ́ tábẹ́ bá ti wọnú abẹ́ kálás kálás kálás kàfàrà yàtọ̀ sí pọ̀ sanjọ́ yẹn padà ó tún sàkà fà á lórí ẹ̀ ká sọ̀ra ká sọ̀ra ká sọ̀ra nà. àmọ́ ẹ fọwọ́ rárá yín la kò bá síyáàmù jẹ́ lókùngbà tó bá ti lè sọ̀ra rẹ lódodo. torí ẹ̀ ní Àìṣà sọ pé ayyukum amlaku li min rasulillahi sallallahu alayhi wa sallam wọn yà sọ pé alẹ́ sallallahu alayhi wa sallam máa ń kí ìsìyàwó rẹ̀ nù Ramadan wọn ní ta nínú yín ló ní kápá àti kó ìfẹ́ rẹ̀ sóbìnrin níjànú bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì bá ti di pé ètè rẹ̀ bá kan ètè ìyàwó rẹ̀ torí tọ́lẹ̀ ó tutù àfa yóò ti di pé ń bọ́ sókòtò ń di wípé ọlọ́ǹgàn aláforíjì ah tẹ́lẹ̀ <laughs> ìjẹ́gbẹ̀sì jẹ́ wọ́n ní pé ṣé ó tó lẹ́rìí láti kọ ìyàwó àwọn tó wáyé pé ó máa ń sọ fáwọn pé táwọn bá fẹ́yàwó mi lọ òun pa wọn tó tún máa ń pe ìyá àwọn ẹgbẹ́ tó kú nínú ilẹ̀ pé kò ní pa kò ní pa nǹkan sára rẹ jẹ náà sára rẹ òun náà ń ṣe bí ìhàlẹ̀ ni ike bóyá tó bá gbọ́ kó wọ́n pọ̀ àbí òye tó bá gbọ́ kó wọ́n pọ̀ ò ní fẹ́yàwó mi kẹ́sì máa wo gbogbo àwọn obìnrin tí máa ń sábà ń ṣe gbogbo orú eléyìí wọn ò dá sọ́kọ tẹ́lẹ̀ náà ẹnì kọ́kọ́ ní ìsábà tètè lọ fẹ́ yàwó lé obìnrin àti tó bá rí i pé obìnrin yìí ń kọ́ títí kọ̀ fẹ́ gbọ́ so ní ọlọ́gbẹ́ lomi àtòróbìnrin máa jóbìn ọgbọ́n so níbi wọn sọ fún ọ lẹ́ni ìsìnkú tó bá fẹ́ yàwó mi wọn kọ́ so nǹkan tí wọn náà kẹsẹ̀ wọn náà ní sọ̀rọ̀ o. gbà tóbìnrin kan bá ti ń sọ fún wọn kọ́ tó bá fẹ́ yàwó mi so ọ̀rọ̀ afún ní suspension kan pé kọ́ lọ sí ilé wọn ná bí ọ̀sẹ̀ méjì so ìyàwó mi ò ti wá wọlé nàti ìyàwó mi bá wọlé tó bá wá dé kọ́ wá bà so ǹgbà yẹn tó bá lóun fẹ́ pọ́ o ti tó di sẹ́ǹdì rẹ̀ ọjọ́ bó ti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب